ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Abbas ló nìyẹn káforí jágbó káforí jẹgàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé káforí jágbó káforí jẹgàn sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé ìgbà tó tó báwo ló ń jẹ baálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò olùkọ́ àgbà ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn ní tilẹ̀ tó kọ́ òkú iṣẹ́ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kínní kan ò ní ṣe ẹ́ ààrẹ lájí àbá tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tún fi fún ẹ. òǹpìtàn àgbáyé ọlọ́run ló ràn ẹ́ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn àwọn èjìká tí òjà sọ ó jábọ́. The notable and top distinguished historian of the twenty-first century, the international chartered world learned society headquarters tó ń bẹ nílùú amẹ́ríkà gbogbo yín la kí òǹpè ìtàn àgbáyé. gbogbo ọmọ yorùbá mo kú oríire. oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ ìtànjà fìtànṣó mo kú oríire. gbogbo ayé ló ti gbà pé ìtàn wú ojú rí lọ. bàbá ojú tó lé ìtàn dọ̀la ó yá wa tó fi yé wa ìtàn yàtọ̀ sí àlọ́ o àwòye ìtàn yàtọ̀ sáròsọ o òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà ti ẹ̀ka rí ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Láàjì Àbá ṣe ẹ́. mo tún kí wa o mo kí wa kú ojúmọ́ o mo kí wa kú ojúmọ́ aláyọ̀ mo kí wa jákèjádò tìbútò lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ibikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere ẹ tó kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn olóyè Laji Abbas akíkanjú ọmọlúàbí oníbodè ilẹ̀ Yorùbá olùkọ́ àgbà nílé lóko. Àkọ́kọ́ o mo dúpẹ́ fún Ọlọ́run ọba ọba aṣẹ̀dáyé ọba aṣẹ̀dọ́run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore ọba yìí náà ló sì sọ mí di oníbodè ilẹ̀ Yorùbá àtòrí oyè móyè jẹ tán Ìbàdàn alájẹkọ olóyè olùbàdàn oyè ìlú oyè orí afẹ́fẹ́ oyè tó kárí ayé òní mo dúpẹ́ o. ní àná ojú òpó bó ṣe rí nǹkan méjì àwọn ní flagging ṣe tiwọn bákan náà ni òjò ńlá pilẹ̀ rọ̀ gbogbo ìgbà tá a fi bẹ̀rẹ̀ ètò ní àná òjò ńlá rọ̀ léyìí tó ti pé àwọn tó bá wà ní gbogbo agbègbè ọ̀dọ̀ wa wọ́n mọ̀ pé glo láti bí ọjọ́ mẹ́rin ìní glo ti da iṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ pé glo ti padà ó ti padà dé fódìdí ọjọ́ mẹ́rin ìní glo fi da iṣẹ́ sílẹ̀ ó ti padà dé èyí ń fà ní àná tó ṣe wípé ètò tí à ń ṣe ẹ rí pé a tó fẹ́ lọ sórí YouTube àwa rí i wípé nẹ́tíwọ̀kì òpilẹ̀ dáa ni mo dúpẹ́ bí a bá wa ní ìfaradà a sì tọrọ àforíjì lọ́wọ́ gba àwọn tí wọ́n lè gbádùn wa ní àná tí wọ́n rí wa wò torí pé ìtàn Yorùbá ilé ẹ̀kọ́ ni fẹ́ni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ ilé ọgbọ́n ni fẹ́ni tó bá fẹ́ kọ́gbọ́n ìtàn Yorùbá ó wà fún ọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin pàápàá jùlọ ọmọ Yorùbá àtàwọn tó gbé èdè Yorùbá àtàwọn tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá àṣe gidi ni ẹ kú ìfaradà tí a bá wò gẹ́gẹ́ bá a ṣe ń bá bọ̀ lánàá ta ni ọlọ́run torí pé ẹni tí gbogbo ayé ń wá náà ni ọlọ́run la fi wá wí pé ta ni ọlọ́run ọba. tí a bá rántí abdulrasheed adégbọlá orúkọ tó ń jẹ́ náà ni wípé ta ni ọlọ́run náà ni orúkọ rẹ̀ Tani Ọlọ́hun náà ni orúkọ tí ó ń jẹ́ tí gbogbo wa sì mọ̀ sí Tani Ọlọ́hun. Tá a bá béèrè ǹjẹ́ Ọlọ́run ó èmi àti ẹ? Ọlọ́run ò jọ wá. Ǹjẹ́ gan fúnra wa jọ Ọlọ́run? A à jọ Ọlọ́run torí pé èèyàn òun àwa tí a bá wo ẹ̀ṣẹ̀ táwọn wa gan fúnra wa ń ṣẹ̀ láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní àwọn ò gbà yóò kú bẹ́ẹ̀ ni èwo ló mọ́ èwo ni wọn ò ti kọ́rọ̀ yín wá sórí social media rí èwo ni wọn ò ti kọ́rọ̀ yín wá rí àti tí ọmọ rojọ́ bí obìn ọkùnrin kùn kọ́ máa rojọ́ bí obìn yọ máa rojọ́ lẹ́yọ kọ̀ọ̀kan yọ máa semi illiterate yọ máa rojọ́ lẹ́yọ kọ̀ọ̀kan lọ́kùnrin pé èwo ni wọn ò ti kọ́rọ̀ yín wá sórí social media gbẹ̀yìn náà lẹ wá ń ṣe bí ìtòótọ́ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run báyìí. ẹ gbé gbogbo ayé rí pé ẹ gbé ẹ gbé lọ Ìlọrin gbogbo ayé rí pé ẹ gbé lọ Ìlọrin ẹ gbé lọ ilé ẹjọ́ gbogbo ayé rí pé ẹ gbé lọ ilé ẹjọ́ kọ́ lọ lo àádọ́ta ọjọ́ níyàn àtìmọ́lé gbogbo ayé rí ọmọọṣẹ àtòrí ẹ̀bọ́gbó tí wọ́n bá ń wá ní nǹkan ó ti wá lọ bẹ́ẹ̀ tẹ bá sì wèmí sí ń sọdọ̀la ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan sẹ́ndì first message sí mi lánàá bóyá Abidjan ló wà níbí kan níbí Ghana ni tó sẹ́ndì first message lánàá sẹ́mi ni mò ń dojú ti Islam ní àbáwọn àáfàá jára búkà yín àwọn wìrì tí wọ́n ń pera wọn láàfáà sáàfáà làwọn eléyìí sẹ́mi mò ń dojú ti Islam àbáwọn kí ni jẹ́ Islam kí ni jẹ́ dáwà báwo làwọn bàbá wa ṣe ń ṣe Islam báwo làwọn bàbá wa ṣe ń ṣe dáwà ìní ká béèrè ká sì wádìí pé báwo làwọn bàbá wa ṣe ń ṣe ṣé wọ́n ti ti dé ní àwọn ní flagging àjá àràbùkà ẹja tó wo èmi ìwù. Islam ò le tó bá a ṣe mú un pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ làwọn bàbá wa ń ṣe iṣẹ́ Ọlọ́run èmi tèmi náà ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé ní ẹ̀sẹ̀ máa ju ara mi nílùú ìbàdàn tí n bá débì kan o àbí ilẹ̀ yorùbá o ọmọ àfa mẹ́ta là ní mí o òkè adú mẹ́ta là ní mo ti wá o ibẹ̀ wọ́n ti bí mi o ibẹ̀ wọ́n forí mi sọ o ibẹ̀ mo dàgbà sí o níjọ́ mo ti délé ayé o nílùú ìbàdàn n jáde rí kí n lọ rẹ́ǹtì lérí o ọmọ òkè adú mẹ́ta là ní mí o ọmọ àfa ní mí o. Yeah kẹ́nìkan wá ní pé nílùú ìbàdàn mo rẹ́ǹtì ilé rí nìbàdàn rárá mẹ́tàlá mọ́ bí mi síbẹ̀ mo gbé dàgbà. agbègbè àwa máa sọ pé mi ìmọ̀ tí mò ń sọ mo sì bá àwọn àgbàlagbà àfà láyé láwọn bàbá wa tó jẹ́ àgbà àfà mo bá wọn láyé wọ́n ṣe wáàsí táwa gbọ́ tèmi sì gba ọ̀rọ̀ wọn lẹ̀ gbogbo àwọn tó sì wà lókè adúmọ̀ta là mọ̀ yìí pé ìtàn tí mo wá di èèmọ̀ nínú ìtàn lójú ayé àwọn bàbá lèmi ti máa ń gba ìtàn lẹ́nu àwọn àgbàlagbà lágboolé ságboolé nílédélé tí n tó mú kínní oní kàsẹ́ẹ̀tì èyí mú ìgbà yẹn kínní oní késẹ́ẹ̀tì báyìí ni tábà ti fi késẹ́ẹ̀tì sí à ń gba fọ́ìsì àwọn bàbá lọ́nu àmọ́ tá a bá a sì mọ̀ tàtí ẹ̀ sọ fún wa a sì mọ̀ tí ẹ̀ ń pè lọ́lọ́run fún wa a mọ̀ tí ẹ̀ ń pè ní dáwà fún wa kì í ṣe ntẹ́yìn ṣe lónìí táwa ń sọ nìyẹn. ẹ lọ wo gbogbo fídíò pátá tí abdulrasis adégbọlá ta lọ́lọ́run tó ṣe yọ kọ́kọ́ mú ntẹ́yìn sọ wá kó tó wá kanta rẹ̀ ṣe orí wa kú àbí làákàyè wa kò sí ń bẹ̀ àbá àlétí àlójú bá àbá lè ké kúránì wọn ò wọn ò tún fún wa ọlọ́run ní àkọ́kọ́ ẹ má kọ́kọ́ bú wọn ẹ kéjì ẹ má bu ogbon tí wọ́n bá ń pè lọ́lọ́run ìbọ́lọ́run ló dáyé dọ́run òun ló sì lágbára lórí ohun gbogbo ọlọ́run tó wá ń sọ fún yín pé èmi á máa tijú nǹkan kan o ǹdé èèyàn bá ń pọ́n lé èmi ọlọ́run á máa pọ́n lé máàsù yìí ní ìsìn ìbáyìí tẹ́nìkan bá gbé ilẹ̀ pé ọlọ́run òun ni o wọ́n ń di méjì wọ́n ń di mẹ́ta wọ́n ń di mẹ́rin wọ́n ń pọ́ǹdì rẹ̀ wọ́n ń pè lọ́lọ́run wọn wọ́n níjọ lé lórí ọlọ́run lè mi àmọ́ ìtìjú rú ẹ̀ ẹ mọ̀ bù ẹ fi wọ́n lẹ̀ ẹ fi mi àti wọ́n lẹ̀ torí yí pé kí ni tẹ́ ẹ bá lọ bú wọn ó bú èmi náà padà wíwáàsí náà lẹ́ ń ṣe lórí social media yìí èpè kò nǹkan kan lẹ́nu yín èébú ò nǹkan kan lẹ́nu yín ẹ tún bú bàbá yín ara yín ẹ bú yàrá ìyá ara yín islam nìyẹn àwọn bàbá wa wọ́n ṣe èpè ṣíṣẹ́ léèwọ̀ débi pa agbẹ́lẹ́nu àwọn àgbàlagbà táwọn àwọn àkékeré tẹ́ máa sọ fún wa ni pé ànábì ni pé mọ́gbẹ́dẹ̀ ọlọ́run kan ṣépè o wọ́n wá ń ṣe tẹ̀síìrì ẹ̀ fún wa wọ́n ní pé kódà kó o fi ẹsẹ̀ kọ òkúta tó o fẹsẹ̀ kọ ò gbọ́dọ̀ gbé ṣépè bèlè tàṣí tó lẹ́mìí ti mí ìdíwọ́ àsínà lẹ́ ń ṣe lórí social media ìpìlẹ̀ ń ṣẹ́ra ẹ̀yìn nígbà bá ti mú nǹkan tán ẹ wà borí social media ẹ wà máa ṣe rán dánradán ẹ máa ṣe rán dánradán gbogbo yín náà sì ni ìyàwó yín mutí ọmọ yín mutí kò sí bẹ̀rù ọlọ́run lára ọmọ yín kankan yìí tẹ́ fi ń tọ́ka bẹ̀rù ọlọ́run rè lára ọmọ yín òǹdà ìgbàwá tá à ń kó lẹ́kẹ̀ẹ́ ọ̀run yìí àwa la àgbọ́ ìsìláàmù yìí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé wọ́n bí mi nílé ẹ̀sìn ẹ̀sìn wọn fi tọ́ mi ṣe pé tá à ń sọ pé kínní iná ni mo máa sọ pé tó o bá gbére ẹ pamọ́ káyọ̀ ọmọ rẹ ò lè gbére ẹ pamọ́ fọ́lọ́ Islam náà lèmi náà fi tọ́ àwọn ọmọ mi kí ni kí ni rádaràda tá à ń sọ nìyẹn ọlọ́run ò jẹ́ nìkan kan nù wa now nígbà wọ́n gbé ta lọ́lọ́run lọ sílé ẹjọ́ láàrin ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó lọ yìí àfa Labib lágbàjì jáde. La láti wá sọ̀rọ̀ pé à nígbà wọ́n gbọ́ pé nítorí kéèsì ẹ̀ ni òun wà lẹ́kọ̀ọ́ ó bá lójijì ó ń lọ sí Ìlọrin ó bá lójijì ó lóun fẹ́ lọ bọ́ọ̀dù flight gan ni ra kí ló tún le tó báyìí kí ló le tó báyìí àwọn òkú wọ píléènì kọ́lọ̀ wọ́n sàánú èmi ọ̀bà tí ìwọ píléènì ìyìnbọn bínú píléènì bínú píléènì ṣe rí pa láì ṣeré o mi ì dénú rí o nígbà tí ìsìn bùkátà rẹ̀ ìwọ pléènì rí i pé máa jáde pé máa lọ orílẹ̀-èdè míì iná ibi pé máa travel out by road gan lè ní pé máa by by cross border ní ẹsẹ̀ mo fi cross pé máa lọ orílẹ̀-èdè míì iná ní Benin Republic tí mo lọ mo rò pọ́dún nineteen ninety five mo sì ti dé Benin kẹ́yìn nígbà tí mhm. nígbà tí èèyàn bùkátà etí òde yọpọlọpọ àwọn oníwádìí ìjìnlẹ̀ iṣẹ́ tí mò ń ṣe ilẹ̀ yorùbá yìí náà ló wà ní tó lè dùn mí ni pé ká ẹ dákọ pé ìka àṣà kan bẹ́ẹ̀ lẹ̀ yorùbá kí n má wàá débẹ̀ tí mo fi kú à yóò dùn mí pọ̀ àbí ìtàn kan bẹ́ẹ̀ bì kan mi ìrígbà yóò dùn mí ní ni mò ń bá ká mi ò mọ̀ pé mọ́ mi ò mọ̀ bí ẹ ṣe ń wọ píléènì ìdènà píléènì rí ṣùgbọ́n tá a fẹ́ sọ bọ̀ afálábíb láwọn fẹ́ lọ bọ́ọ̀dù pléènì níjọ yẹn ni làwọn wá sáré ṣe oh, fídíò yẹn nínú mọ́tò wọ́n sì sọ̀rọ̀ tó make sense ọ̀rọ̀ tó ṣe wípé ń tá a fẹ́ lẹ́nu àwọn ẹni ọlọ́run nù. Farouk oníkíjìpá tó di mufti àgbà ìlú Ìlọrin lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan máa ń kún tá máa fi fún yẹn ní ìwà máa ń kún ìwà oko ti Faruq Oníkíjìpá Sheikh Faruq Oníkíjìpá torí tá a bá pé èèyàn lórúkọ kíní ó lè mọ ìyẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì torí ẹlòmíì ò lẹ́kọ̀ọ́ as a historian tá a bá wà lórí ètò but ó lè pè èèyàn lórúkọ ó lè pè èèyàn lórúkọ ṣùgbọ́n torí pé kò ní yé èèyàn a gbọ́dọ̀ fi èdè àpọ́nlé kún a gbọ́dọ̀ fi èdè àpọ́nlé kún un tí sheik farouk oníkíjìpá bá ń lọ sí ẹ́mbáàsì kò lè fi sheik sí ara orúkọ rẹ̀ farouk oníkíjìpá ni ó kọ bàbá wa sheik adam gbà táwọn tiẹ̀ ń bẹ láyé bàbá ò tiẹ̀ pé wọn ò pé bàbá ní sheik ajé adam torí pé gbogbo àwọn àáfàá tó ti lọ ti pẹ́ kò sẹ́ńtẹ́ ń pè ní sheik àáfàá ni àáfàá lábìdún àáfàá lágbàjì àáfàá ẹlẹ́à àáfàá arúgbó àáfà ìdírásàláàtì báńbáń awẹ́lẹ́ngẹ́ àáfà mọ́tàlá gbogbo ẹ̀ báwọn bá a sì máa rí nu àáfà àáfà àáfà àáfà àáfà àáfà àáfà àáfà múnigun àáfà lánàṣẹ ilẹ̀ láàmú gbọ́ ṣùgbọ́n nígbà tí new dimension dé ló di shake shake shake shake kí n máa fẹ́ sọ ńbẹ̀ ni wípé Farouk oníkíjìpá mufti àgbà fún gbogbo Ìlọrin apẹ̀lọrin apọ̀ wà pẹ̀lú ilẹ̀ yorùbá ni tí èsì north central ni wọ́n wà ní tí wọ́n bá pè ní mufti àgbà fún yorùbá ó wọ̀ tiẹ̀ ṣùgbọ́n dọ̀la làwọn ó sì máa sọ ìlọrin òróyè kankan jẹ nílẹ̀ yorùbá ẹ lọ máa jẹ ní north central yín àwọn kaduna kankan àbíbo ni wọ́n pè yín mọ́ ṣé wọ́n rò pé ṣé kaduna ò sí ń bẹ̀ plateau nasarawa kogi ṣé benue náà wà ń bẹ̀ àbí benue wà ń bẹ̀ tẹ̀lé Kwara àwọn ibi tẹ́ ti àwọn tí wọ́n pe yín mọ́nu wọ́n kàn kọ́ àwọn kan jọ ní pẹ́ sáàjà kó wọn ìjà kó wọn ìjà kó wọn. gbogbo ìgbà tí wọ́n ń bú Sheikh Farouk oníkìjìpá tí wọ́n sọ sí ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ ọgbọ́n ni. ìgbà kan bẹ tẹ́nìkan tiẹ̀ máa ń pe àwọn èèyàn lórí fóònù tí máa ń gbogbo àwọn àáfàá àti ọmọ pè wọ́n nígbà tó pe Sheikh Farouk oníkìjìpá gbogbo alágbọ́ọ́dùn yẹn nígbà náà pẹ̀lú sùúrù ló fi ń bá a sọ̀rọ̀ pẹ̀lú sùúrù pẹ̀lú sùúrù pẹ̀lú sùúrù torí pé tí ìdáhùn ò bá tán lẹ́nu ìbéèrè ò lè dìjà ìtẹ́ ń pè ìwọ àṣì tó o bá ń ṣe ara pẹ̀rẹ̀ lára tiẹ̀ náà ta lọ́lọ́ yìí náà tó bá láàjì mí ìdí ìbéèlò tó gbogbo tiwa yìí náà ò gbà ó bú àáfàá kí ó gba gold ojú wa yìí ò gbà nígbà mọ́gàjì kọ́lọ́ olóòtú bá a sọ̀rọ̀ táwọn náà tó dá sí i tẹ́lẹ̀ tó kì í lọ ó tún bú àwọn náà gbogbo àwọn wọ̀nyí wọn ò mọ̀ gbé lọ ilé ẹjọ́ àwọn ọmọ aláàjì mi ìdí ti ẹ̀ kọ́kọ́ bínú ṣe gbogbo ẹgbẹ́ ọ̀nù ẹgbẹ́ fílẹ̀ fílẹ̀ gbogbo eyín ti ju tẹ́mọ̀ wá mọ̀ tẹ́mọ̀ fà lọ ọ̀rọ̀ eyín lẹ́mọ̀ wá mọ̀ fà. ṣùgbọ́n kinní kan tẹ̀mí dúró lé lórí ni wípé kò sí gbogbo fídíò tí ọmọ yìí ọba ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ni ọ̀wá fèsì lé lórí anita ń pè ní fundamental human right nínú ẹ̀tọ́ èèyàn abínibí ó lè ṣe ẹ̀sìn tó wù ó lè gbébi tó bá wù tẹ́nìkan kò sì gbọdọ̀ di lọ́wọ́ nígbà bá ń ṣe wáàsí ọ̀dà kó ní sẹ̀sẹ̀ ọwá bọ́ta ní ìsìn kó ní tó ẹ̀ wó mọ́sálásí yìí ń dànù kẹwàá máa forí balẹ̀ fún Ṣàngó sẹ́nu tiwa ó dùn èwo ni kíní kóníṣègùn ọba yẹn gbẹ ẹ jẹ́ lọ kó gbogbo tíra àlùkùránì yín dànù kẹwàá mọ bá wa ṣe sínú owó dùn táwa bá sì fẹ́ ṣe wáàsí ẹ lọ kó gbogbo Ṣàngó dànù ẹ lọ ṣe kínní kan dànù gbogbo ẹ àríwá sí mi ṣe ní lófin Nàìjíríà tó sì sọ pé sẹkúlà sẹkúlà state Nàìjíríà ìtawà ń sọ nìyẹn. lójú àwọn kírísítẹ́nì àwa tá a jẹ́ mùsùlùmí sẹ́rù pa wà lójú ọ̀nà àà sí lójú ọ̀nà ẹni tó bá jẹ́ good christian nínú tó jẹ́ pé àwọn pásọ̀ wọn etí wọ́n mọ̀ jóyè wọn ni pé etí ọba ti tẹ̀lé jésù yìí sọ̀rọ̀ ń gbòòní torí pé kí ni jésù ní pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni ò lè dọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi no one come to the father except by me ọ̀tán I am the way the truth and the light ni jésù wí so àwa tá a bá ti wá tẹ̀lé the way truth and light yẹn ọ̀tán lọ́dọ̀ wa mùsùlùmí náà àwa náà máa sọ tiwa lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà àwọn náà máa sọ tiwọn torí wípé population tiwa ti wá bò wọ́n mọ́lẹ̀ làwa fi ń gapá là ń sọ́fà gbẹ́já lórí pípé àwọn náà ti jẹ́ champion lánàá according to history àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yìí wọ́n ti jẹ́ champion lánàá tó ṣe pé tá a fa àkàn bá dé bí bàbá Ṣàngó ṣe jókòó ní ìpè tí ó mú un ṣe rẹ̀ lọ́wọ́ níbo lẹ ló ti wá ah, bàbá wọ́n wá láti ìlú Ìwó ni Ìwó lẹ ló ti wá kí lọ wá bá wá ẹ ọfẹ wa mọ káwọn bàbá ọfẹ wa mọ káwọn ọmọ gé òní sẹ́nu rẹ ọ̀rọ̀ tó ní mọ wá kọrin wèrè búṣàgó mi o bàbá yìí ní búṣàgó àfààní wa àgbẹ ẹ àmọpá àfààní wa àmọ́ sọ ní búṣàgó mi mo wí àwọn ṣàgó ti ń bẹ bá rí tí àwọn àfọwọ́kùnlẹ̀ tí wọ́n dọ̀bálẹ̀ wájú wọn bí islam ṣe wọlé nu islam wọ́n pa wọlé yorùbá ní kò fẹsẹ̀ rìn wọlé yorùbá islam ń bò míì wọ́n daṣọ bò lórí wọlé yorùbá ni kò gẹ́sí wọlé yorùbá kí ló wá dé àwa dé tán population wa pọ̀ ìbáṣe pé ń bẹ̀rẹ̀ dẹ̀nàdẹ́ tẹ̀yìn yìí ṣe làwọn bàbá wa ṣe ní islam ó fi pọ̀ ọ̀dà lẹ́yìn ìlọrin ogun jẹ́ ìjókòó lẹ́dẹ̀ já ńlọrin náà kì í ṣogun ẹ̀sìn ogun jẹ́ ń jókòó lẹ́yìn ìlú ìlọrin ẹ̀dá akọbi tí wọ́n ti jà tí wọ́n ti yọ̀dà síra wọn kẹ́mi kó tó gba ìsìláàmù ẹ̀ mọye mọ́sálásí ti ń bẹ ń bàdàn ẹ̀dá akọ ẹni tó para wọn tí wọ́n fi gba ìsìláàmù níwò ẹ̀dá akọ ẹni tó para wọn ẹ̀ mọ mọ́sálásí ẹ̀ mọ bí ìsìláàmù ṣe pọ̀ ń wù ẹ̀ wá lọ káàkiri gbogbo ilẹ̀ yorùbá tẹ́ pẹ̀lú sùúrù pẹ̀lú ìfẹ́ làwọn bàbá yìí fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n dẹ̀ mọ́ fa àwọn ọmọ wọn sílé kéw bàbá oníṣègùn mọ́mọ́ lọ lé kéw bàbá onífá mọ́mọ́ lọ lé kéw ọlọ́sùn mọ́mọ́ lọ lé kéw ológun bọ́mọ́ lọ lé kéw wọ́n tún dá ifá ìfóònì tẹ́ ń mú wa yìí dáa mo ti sọ several times several times mo ti sọ nígbà wọ́n mú christianity wọ ìlú ìbàdàn baálẹ̀ oyè sílé olúgbòde ìní ń bẹ ní baálẹ̀ nìbàdàn ìbíkúlé ń jẹ́ balógun ògúnmọ́lá ń jẹ́ ọ̀tún wọ́n wá láwọn olóyè lọ rẹpẹtẹ láwọn olóyè baálẹ̀ oyè sílẹ̀ olúgbòde àwọn olóyè àgbà àtàwọn olóyè kéékèèké nígbà èyìnbó tó mú christianity wá ọmọ jamani ni germany ni wọ́n wá dé wọ́n mú lọ lé baálẹ̀ baálẹ̀ o wọ́n ti mú kíní wọ́n mú wá o ìyìn rere olúwa jésù kristi olúwa ni wọ́n mú wá o ṣàgbé èyìnbó sì ni wọ́n pè pàdé sílé baálé ìlú sílé olúgbòde lọ́rọ̀ bá gbé sùmánù sì ń bẹ́ńbẹ́ mùsùlùmí lòun sùmánù sùmánù bàbá páńpá ọ̀ṣúndínà ọ̀ṣúndínà òun bẹ́ńbẹ́ ọ̀ṣúndínà tí wọ́n ń bẹ́ ń bẹ̀ yìí mùsùlùmí lòun lòun bá yarí pé àálé gbà wọ́n òbáyéjẹ́ ni wọ́n kò síbi tí wọ́n wà tí wọ́n èé bà á jẹ́ wàhálà bá dé Ògúnmọ́lá sì ní babaláwo lòun kò tí ì sí christian kankan nínú àwọn olóyè àwọn mùsùlùmí bẹ́nu wọn àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tẹ́ ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ náà bẹ́nu wọn ṣùgbọ́n Ọ̀ṣúndínà ń tiẹ̀ òun náà sì lẹ́nu mùsùlùmí ni ogun mẹlẹbẹ ni ẹ kí ni gbogbo ilé ọ̀ṣúndín náà kí ni tó ń sọ ibi ọba yìí jẹ́ bò ni wọ́n wọ́n ń bẹ lábẹ́kúta wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n ń bẹ níjàyè àwọn òyìnbó ń bẹ ń bẹ wọn ọba yìí jẹ́ nígbà wàhálà bá pọ̀ wọ́n bá ní kí òyìnbó kó fáwọn láàyè tọ́rọ̀ bá rí báyìí baálé òyìn sílé ní tọ́rọ̀ bá rí báyìí ọ̀ṣúndín náà àti gbogbo ẹ̀yìn ìlú ẹ̀já bìfálẹ́rìn ní wọ́n bá pe babaláwo ìwájú ọpọ́n o christianity nu nìbàdàn ìwájú ọpọ́n o ẹ̀yẹ ọpọ́n o olùlọ́ọ̀tún olùlọ́sì àárín ipá ìta ọ̀run ẹ má fòye bí fọ́rẹ́ o má fòlòlò fọ́hùn bó bá ṣe rí ni o òyìnbó kílẹ̀ pé orúkọ rẹ̀ wọ́n dákọ rẹ̀ wọ́n bù wọ́n di ìwà odù tó jáde ní òtí ẹ̀ yé gbogbo èèyàn ó ti yóò gúnmọ́lá babaláwo ni babaláwo lògúnmọ́lá ògúnmọ́lá ti rí rẹ̀rìn inú rẹ̀ pé ọ̀sùn dínà ọlọ́tẹ̀ ni ọ bẹ́ẹ̀ ní sọ́nà ọlọ́tẹ̀ ni ọ orogún òwò ìmọ̀lẹ́ ní ọ̀fẹ́ ọ̀fẹ́ líkejì ọ̀fẹ́ líkejì ọ̀sùn dínà orogún òwò ní bọ́jà babaláwo ní ah, baálé ọkọ̀ ọ̀dùnmọ́lẹ̀ kú oríire o ifá yìí ní pé lásìkò tìyìn ogun ọ̀pọ̀ àmọ́ ogun tí wọ́n pọ̀ kìí ṣe nílùú o ogun tẹ́ ẹ lọ jà ní o gbogbo ogun tẹ́ ẹ bá sì jà àjàṣẹ́lẹ̀ jà o ṣùgbọ́n lórí tí ẹ wá béèrè gangan baálé ọkọ̀ ìlú ifá ní kẹ́ẹ̀kì ọwọ́ ọ̀fà bọnu bàbá náà kì bọnu wípé èyí bóyí dé o ìlú ìbàdàn tòrò ìlú ìbàdàn tòrò ìlú ìbàdàn gbòòrò ìlú ìbàdàn wàá fẹ̀ yóò tóbi débi wípé àwọn ọmọ yín gò lè mú òpin ìbàdàn mọ́ ni gbogbo wọn bá ké múso múso bí wọn ṣe gba òyìnbó jámánì tó mú christianity wọ ìbàdàn nu èyí ò nìkan wá kọ́ ó dá àti ìkọ́lé tá a fi òyìnbó sí ìwọ lánàṣẹ lánàṣẹ sì ń bẹ láwọn olóyè tọpọwọ láwọn olóyè àgbà lánàṣẹ ilé rẹ ni kóyìnbó yọ lọ dúró sí tá a fi bá a kọ́bi tí ọmọ gbé lánàṣẹ ọ̀hún tí wọ́n á mú òyìnbó lọ ilé rẹ̀ lọ sùn ǹjẹ́ ẹ mọ̀ yìí pé ọlọ́run wá ṣe àáfàá ńlá fún un ọmọ tiẹ̀ tó ń bí ọmọ ọmọ rẹ̀ wá ní ìsùmọ́nù lánàṣẹ tó wá jẹ́ pé nìbàdàn lónìí àti nílẹ̀ yorùbá ta ni ó sọ pé wọn ò mọ̀ tẹ́ ń pè láàfáà lánàṣẹ ẹni tó mú christianity wọlé ilé rẹ̀ ẹ wá wo sí ọlọ́run o ẹ̀wọ̀n ọlọ́run o ibi tẹ́wọ̀n ọlọ́run ti bà mí rèé o ọ̀sùn dínà tí ń jà torí ìsìláàmù tí ò kí wọ́n gba christianity ẹ bá ń béèrè wípé tí ìbá ṣe wí bá a ṣe ń sọ yìí èèyàn mélòó ló lè mọ̀ pé lára àwọn mọ́sálásí ilẹ̀ ìbàdàn ni mọ́sálásí ọ̀sùn dínà ẹ wá wo lánàṣẹ̀ tẹ́ wá mú christianity lọ́ọ́lé rẹ̀ ọlọ́run fi kọ́ ọ̀sùn dínà lẹ́kọ̀ọ́ ni pé àhà kí láà le tó báyìí kí ló le tó báyìí iná ìlà fi ń sọ fún yín pé ẹ jókòó jẹ́. lánàṣẹ tí wàá ń jẹ ẹlẹ́bọ tí ń bẹ ní abọ́gi bọ̀ọ̀pẹ̀, iná wàá fi christianity sílé rẹ̀ ọlọ́wà ní ìmọ̀lẹ̀ ó jáde nígbà tí ìmọ́lẹ̀ ó wá jáde lọ́wọ́ á ní káàfà ńlá ó jáde torúkọ rò ní parẹ́ láyé nílùú Ìbàdàn àfà lánàṣẹ àbí ẹlẹ́rìínú tàn ara àtàtàwà ń wú jáde nù àkọọ́lẹ̀ rẹ̀ sì ń bẹ nínú ìwé rẹ̀ Samuel Johnson I'm telling you the truth èyí tó èyí tó wá péjì ibẹ̀ èyí tó scan èyí gbé ta ẹkú mọ̀ pé mo ráyè ti yín ẹ wá wo sí ọlọ́run ẹ ti ń jà torí ìsìláàmù ẹ dáko àáfàá ńlá tá ẹ gbórúkọ rẹ̀ tọ́wọ́ á àwọn ọmọ àáfàá lánàṣẹ àwọn ọmọdé ọmọ àáfàá lánàṣẹ dòní débi pẹ́lú mi ò tiẹ̀ mọ̀ yí pé lé jagunjagun nílé lánàṣẹ̀ lánàṣẹ̀ arémọ́hún lẹ́gbẹ̀ẹ́ ilé ìyá mi lọ́jà àgbò náà làwọn èèyàn mọ̀ àwọn èèyàn ọ̀mọ̀ yí pé lé lánàṣẹ̀ kan tún bẹ́ẹ̀bì kankan mọ́ ọlọ́run tẹ́ ń gbé ń jà ní ifá yìí ni wọ́n wáá dá tí wọ́n fi gba christianity ní àlejò nìbàdàn ifá fọrin jọ́nà àbí fọ́ọ̀fọrin ṣé fámọ geography ṣé fámọ kínní ọmọ a sì fífà ń gba christianity ìlú ìbàdàn sì tòrò ó túbà ó sì gbòòrò ìlà wa freedom of religion ọ̀n bẹ lọ́dọ̀ tiwa ìdí nu táwọn ẹbí sẹnu wátà wátà wátà wátà láyé ìjọhún ọmọ bú àwọn olóòṣà ó bẹ àfáàní ẹbẹ náà wọn ti gé orí rẹ ẹ lọ wọn tó ṣẹlẹ̀ ń jayé wọn rí ìmọ̀ọ́mù láì mọ́lẹ̀ lóòyẹ ni kúrú mi kọ́kọ́ ni wọ́n dáná sun nígbà àwọn èèyàn bá bẹ̀bẹ̀ ọdẹ lọ ìmọ̀lẹ̀ ẹ lọ bò mọ́lẹ̀ àwọn kan ti fi ojú winá Islam àwọn kan fi ojú winá Christianity àwa wá dé lónìí à ń ṣe rádaràda ọwọ́ adóúnjẹ fẹ́yàn ọ̀lẹ́ Islam dóúnjẹ fọ́lẹ̀ èèyàn Christianity dóúnjẹ fọ́lẹ̀ èèyàn táwa ń sọ nìyẹn ẹ lọ béèrè ìtàn ìyá sì fi ká jókòó èmi rò pé gbogbo yẹn ti lọ sí Philistine àti Israeli ni ẹ ti lọ bẹ̀ tọ́lẹ́yìn ni ẹ̀yin lẹ̀ ń pariwo gbogbo wàhálà yín wàhálà ọ̀dà ẹ̀yin àáfàá àwáyé mọ̀fẹ́ kú ẹ kọrí sí Palestine lọ bìjà wọn ẹ̀yin pásítọ̀ ẹ kọrí ibẹ̀ àwọn ọmọ ìyá yín wọ́n ń jà ẹ sì fà wálẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa ń bẹ àwọn ọ̀jà kí ló dé kí ló dé ṣé Islam là ń ṣe ṣẹ́sìn là ń ṣe tá à ń pariwo nìyẹn ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run gbogbo ayé wá rí ibi tọ́rọ̀ ń lọ èmi sì sọ fún ẹ sáà fi wọ́n lẹ̀ sẹ́ni kò níyì mọ́ kẹ́ ẹ mú ta lọ́lọ́run kẹ́ ẹ fi ilẹ̀ lónìí kódà kẹ́ ẹ tún gbégẹ sí kọ́mọ ọ̀bọ̀ ń bàdàn kò níyì mọ́ kò níyì mọ́ torí wípé ìgbà tó yẹ kó níyì ẹ ṣe ìgbà tó yẹ kó níyì ẹ ṣe rárá now ìyá ta lọ́lọ́run wá sí ìlú Ìlọrin ó wá bẹ̀bẹ̀ ó wá bẹ̀bẹ̀ obìnrin bìnrin dọ̀bálẹ̀ ẹ gbé fídíò rẹ̀ ta bẹ́ẹ̀ fi ń pa ni o bẹ́ẹ̀ fi ń ṣẹ̀sí ni o Allahu alam lẹ́yìn ìgbà tó bẹ̀bẹ̀ tán ẹni gbogbo yìí ti foríjì pátá ẹlẹ́ẹ̀tùwọ́ lọ́rọ̀ rẹ̀ babaláwo tèdè ti lọlé ìyá ọlọ́sùn àwọn tó kọ́ dọ́rọ̀ yìí lẹ̀ gangan tó ní òun bá yín di ẹrù ẹgbẹ́ tẹ́ ẹ̀ sì já gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ tẹ́ ẹ pa lẹ́nu mọ́ ó ti lọ lé òun bàbá lórí ṣàṣàwó òun náà ti lọ lé nígbà bàbá lórí ṣàṣàwó ẹ̀sùn ẹ̀ṣẹ̀ tó ń dá èmi ò sì mọ ibi tẹ́ ti ń pè yẹn lẹ́sẹ̀ ó lọ báyàn ó ṣe fídíò ó ṣe interview fún ó ṣe interview fún inú ṣùgbọ́n torí wípé òun wà nígbà tí wọ́n ń take undertaking ten ṣe undertaking ní police station nílọrin pé ẹ jẹ́ kó gun omi ntí iléeṣẹ́ ọlọ́pàá wà fún nìyẹn gbogbo àwọn tó lọ àti mùsùlùmí àti christian commissioner of kwara state commissioner of police ìyá dáadáa kò mẹ́nì kankan lẹ̀ ọba wọn sọ̀rọ̀ àlàáfíà ntí ìyá ẹ tó fún wọn mọ̀ràn gbogbo yín ẹ̀ka sórí juéjué owó tẹ̀ ń wé sí kí ẹ ṣe é mójútó ìyá ẹ náà ṣe ẹlẹ́ẹ̀ ní nǹkan gbogbo ẹ̀ àwọn tí àwọn kidnapper ń dà wá láàmú nípínlẹ̀ kwara ẹ̀ ràn wá lọ́wọ́ ọgbọ́n o inú mi dùn fún àfàwà tó ń bẹ ní kánú ọ̀rọ̀ tó sọ pé nínú gbogbo yìí ìta lọ́dà bí àwọn ẹni àná lánàá báwọn fúlàní ṣe ń dà wọ́n láàmú tí wọ́n ń kidnap èèyàn ìbáwọn àfọ bẹ́ẹ̀ lọ ni tọ́wọ́ sì bá gbogbo wọn sẹ́yìn lè rí ṣe ẹ̀yìn lè rí ṣe ẹ ti ṣe ẹ ti ṣe ẹ̀yìn ẹ̀yìn ń jìbìtì gbogbo ẹ ti ṣe ẹ̀yìn olè ẹ̀yìn olè ń jìbìtì ọ̀lẹ ọ̀rọ̀ ta lọ́lọ́run láwàá kankan kankan sí including me sọ́yọ́mílẹ̀ ìbọn máa fà lèmi náà pera mi ó yẹ ká bẹ lọ́ọ̀lì ní ìsìnkú wọn lọ́wọ́ gbogbo báwọn fúlàní ti ń dà wá láàmú ìkọ́ máa fọwọ́ ara wọn wá wá. orúkọ rẹ̀ àmì iran nígbà amẹ́ríkà ń fa wàhálà àwọn tó ní gbogbo rédíò gbogbo aráàlú ẹ̀kéde kọ́ ọmọ sí ìyá habudu wá ìyá àwọn fighter jet America mẹ́jọ gbogbo amẹ́ríkà fi wá wọn fi wá wọn ọmọ ibi tó parẹ́ sí níjọ́ tí kùmẹ́ni ẹ lọ wò kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu ẹlòmíì ó dé kò mọ ibi tọ́rọ̀ ayé ti ń bọ̀ níjọ́ tí kùmẹ́ni ku amẹ́ríkà láwọn ọmọ pé yóò kú pálí jẹ̀nu làwọn pè kí mighty amẹ́ríkà kí wọ́n tó sọ pé àlìjẹ̀nu làwọn pè èèyàn ayatollah kùmẹ́ni ní iran ẹ lọ wo táwọn àtàmẹ́ríkà jọ múlẹ̀ bí Ísírẹ́lì ṣe ló ń ya wèrè tóun wọ́n máa ń yọ ti Iran sọ́tọ̀ ni Amẹ́ríkà ò sì fẹ́ kí Iran ó gbérí irọ́ sì ni iná ló fi fa ìfọwọ́sowọ́pọ̀ tó ń padà láàrin Iran àti Saudi Saudi náà ti mọ̀ pé òun náà ti láwọn nǹkan ogun tó ń fi lè gbé tó ń fi lè gbé pẹ́ẹ́lì ẹ̀ ọ̀yá wájà jọ sọ̀rẹ́ báyìí nígbà tẹ́ ẹ̀mí tó ayé èyí á máa bẹ́ẹ̀ tó jù ú lọ sọ̀rẹ́ ọkàn dẹrú ẹ̀ ni ọ̀ọ́dẹ̀rú ẹ̀ tó bá ń bẹ́ẹ̀ tójú ọ lọ sọ̀rẹ́ ọ̀ọ́dẹ̀rú ẹ̀ la fi ń sọ fún yín pé ẹ sọ́ra gbogbo yín wálẹ̀ fílẹ̀ ọkàn wa ti balẹ̀ wípé nígbà kọ́kọ́ mú kí ló orúkọ ẹ̀ bacon di center kọ́kọ́ wá èmi kọ́ mo kú sọ lọ́ọ̀yà yín ló sọ yóò lọ mú orí president Amẹ́ríkà wá yóò gbòrí president Russia lẹ̀ yóò fi ṣèdúró yóò lọ sí Saudi yóò lọ gbórí ọba Saudi wá yóò gbé tẹ̀lé kí ló dé ni yóò wá sọ ọtí kan yóò wá àwọn kan nílọrin àwọn aláǹgbá ni o dáúdù ni ẹ sáà ká gbogbo yín ló kú sọ gbogbo alárí nígbà ìyá tó wá ń dì náà rẹ̀ èmi tèmi ẹ sọ̀rọ̀ sọ. nígbà sọ yẹn tó ní kò rí bẹ́ẹ̀ àti kò rí bẹ́ẹ̀ náà ẹ fi ọmọ ìyá ọmọ lọ lọ. ìtàtù wa wípé lóòótọ́ sheikh labib lágbàjì lẹ́tọ̀ọ́ àti lọ ilé ẹjọ́ lórí ìbanilórúkọ jẹ́ kì í ṣe irú Lájí Abbas kílọ́kì mi ọba ó lè bà mí lórúkọ jẹ́ lò ó lè bà mí níwà jẹ́ ó lè borúkọ mi jẹ́ lò ó lè bà mí níwà jẹ́ torí kí màá máa lọ ilé ẹjọ́ fún nígbà èèyàn parọ́ oríṣi mẹ́rin fún mi tó ṣe pé tí n bá gbé ẹ̀wọ̀n ni ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ ni màá máa gbé yẹn lọ ilé ẹjọ́ màá ní kí ni ọ̀dà ṣe tá ń pè ní mùsùlùmí náà èmi ní mọ̀ gbé mùsùlùmí ẹ̀ mọ̀ ìyá mi lọ ilé ẹjọ́ èbí èèyàn ti mẹ́kà bọ̀ ń ti áàjì bọ̀ ibi tí ìsìláàmù ti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ dénú pé èèyàn ti áàjì bọ̀ lórí pé abúra ni àbúra ẹni tó ṣe pé iná ẹlẹ́sì bẹ̀rẹ̀ òun bú àfa rẹ̀ òun bú ọ náà èèyàn wá ń ti áàjì bọ̀ nígbà tẹ́ ṣe dáadáa bí ìsìláàmù wá ṣe rẹwà tó ẹ sì lọ gbé nígbà tí ò sí bẹ̀rù kò sí tìjú kò sápẹ́lẹ̀ àgbọ̀rọ̀ ságbàlagbà lẹ́nu rọ́bìrì àgbẹ̀lẹ̀ yorùbá gbogbo àwọn àfa àgbàgbàgbà lẹ̀ yorùbá ṣe é gbọ́rọ̀ sí wọn lẹ́nu. ìyẹn ti mẹ́ka àbọ̀ ẹ̀ sì lọ gbé ọmọ níyọ ọjọ́ tó lò ń bẹ̀ ẹ wá gbé dé yorùbá náà ti kóòtù bọ̀ wá ń dọ̀rẹ́ ń dúdú wọ́n ti wọ́n ní àbí thank you kí ló dé ṣé islam nìyẹn islam kọ́ nìyẹn o ìjọmọlúàbí kọ́ lè yùn wàá gbé lọ. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó pamọ́ Sheikh Labib Lagbaji ó lẹ́tọ́ àti lọ ilé ẹjọ́ pásítọ́ náà òfin fààyè gbà ṣùgbọ́n gbà ya rẹ̀ ti wá bẹ̀bẹ̀ àti ìtọ́sọmọ́ Labib Lagbaji àti ìtọ́sọmọ́ kínní pátápátá pé rẹ́ẹ̀ náà yọ sanwó òtanràn ni bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ dá ní kóòtù nílọrin pé kó lọ ẹ̀wọ̀n appeal court ń bẹ ó ti kúrò lọ́wọ́ yín ó ti kúrò lọ́wọ́ tán appeal court ń bẹ yọba kúrò lọ́wọ́ yín gbé kínní kankankan ibi àṣìwísí kọ́ là ń kú sí ọ̀dà ṣé ta lọ́lọ́run dẹ́ẹ̀kẹ́ ká fi ronú ara wa nù ṣé ta lọ́lọ́run gbogbo àwọn lọ́ọ̀yà rẹ̀ ẹ̀ lọ́ọ̀yà pé méjì lọ́ọ̀yà ìṣèkínní kan <coughs> ṣé ta lọ́lọ́run ní sanwó lọ́ọ̀yà ṣé ta lọ́lọ́run ní sanwó lọ́ọ̀yà ńkọ́ kí á là ń wé ti táìmù ara wá sí owó tó yẹ kẹ́yìn ó fi ṣe nǹkan re mọ̀ ń pariwo láti yejọ́ yìí àti ìsẹ́yìn àti ìlọrin aṣọ òfì ni wọ́n fi bá mi dára yìí tí wọ́n ń ran báyìí bíi tìgbàlódé gbogbo orú tó yẹ ká máa ṣe ní ìní aṣọ òfì ní iná fi dára fún mi. tó pé ṣòkòtò rẹ̀ ẹ̀tù ní délẹ̀ ìtọ́ yẹn àwọn China ti wá ń ṣe irinṣẹ́ tí ń wọn aṣọ òfì táwọn bàbá wa àwọn ìyá wa òfin ní mọ̀ dààmú mọ́ gbogbo orú eléyìí tá a bá dá owó oúnjọ ká lọ kọ́ àwọn irinṣẹ́ tí ń wọn aṣọ òfì wá ẹ̀ ń pera yín lógo Ìlọrin ògo wo lẹ mú bá lọ nínú eléyìí ògo ògo tẹ bá mú bá lọ nínú ilé ẹja rí Ìlọrin lọ́mọ ìkòkò ìkòkò ìkòkò àmọ́ lọ́mọ ń sun jù lọ́mọ ń sun jù àwa àwòbó la ṣe lè modernize ẹ̀ kí láàfikún ṣé egun ẹran láàfikún ni ṣé gbá ni táwa náà ó ṣe China ní kó àwọn àwo ògbàlódé wa àròrí wa kápẹ́ra wa lógo Ìlọrin káwa lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n ní kí la fẹ́ ṣe gbogbo àwọn ìjọmọ wọn aṣòfì àti àwọn kìíní ìkòkò àwọn ìkòkò wa lóríṣiríṣi ìsasùn Ìlọrin ló mọ̀ ṣe jù a fẹ́ modernize ẹ̀ kí gbogbo ilẹ̀ Yorùbá wa bá wa dá sí i ní tẹ́ pè lógo Ìlọrin nù kìí ṣe ilé ìtọ́jú bá fi ń tanra wá jẹ tẹ́ńpẹ̀ lógun ègò lúnù kí lọ fẹ́ ọ̀dà àwa afa kéèsì yìí o afa lọ o afa bọ̀ sẹ́yìn oníkálòmíì ọmọ bu yìnyín lọ́ni ẹni kíni ṣe lẹ́yìn ìgbà jákèmá ò ti ti sọ̀rọ̀ míì àbí jákèmá ṣẹ̀ṣẹ̀ ṣe míì ní ìṣètò nígbẹ̀yìn ará Ìlọrin ẹ̀ ẹ́ fẹ́ràn olórí ire tẹ́ ẹ bá ti rógò kan tó fẹ́ dìde Ìlọrin pípa wọn máa ń pa á sósì parọ́ lóòótọ́ ó sì múrú ẹ̀ wá ẹ sáàfẹ́kẹ́ ni ire kọ́ru ni nígbà bàbá Olúṣọlá Sàràkí dìde ńlọ ni ẹ ẹ̀ máa fojú rí àwọn ẹni Ọlọ́run lára rẹ̀ Bùkọ́lá da Bukola ò dá ó dá ẹ lókè lókè bí ń bí ṣe ń sọ náà lọ wo fídíò ṣe wọ́n torí ẹ̀ tó jẹ́ ìlú lọ ká tó wá sọ párá àta ọ̀wá ní sọ tó jù bẹ́ẹ̀ lọ sí yín èmi sì rò pé jákmà ń pè yín ó pe àwọn àgbààgbà kó tó jáde sọ̀rọ̀ pé tòun tí mo fẹ́ sọ sílùú mi rèé o àwa sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run abdulasis alálàlú alálàhù ọ̀ráyé wá àṣìṣì àríṣekọ́lá ọ̀ráyé gbé alálàhù alálàhù ó soríire ìjà wa kọrin ibú ìjà wa lépa alépa àrísokọ́lá àlàó bí bàbá wa dídá màkì ń bẹ́ńbẹ́ ọ̀pọ̀lọpọ̀ olówó ń bẹ́ńbẹ́ mo tí onímọ̀ọ́lù ló tún dára gbogbo ìbàdàn gbárùkù ti ni àwa èèpo ògo tiwa kódà bẹ́ẹ̀ èèyàn jọmọ ìbàdàn tọba sàtìlẹ jẹ́ abí ìlú abìlẹ̀kùn pé ọmọ onílù láfẹ̀ẹ́ mọ́jú kí ni ilé ayé ẹ wá gbọ́ mo play ẹ̀ lánàá kó tó di wípé kinní yẹn ṣe kí n tó wá gbé first ìkejì ẹ̀jẹ̀ àgbélé. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu àkí gbogbo jama mùsùlùmí jákèjádò gbàgbà ńlá yé pé a kú dídí àsìkò yìí orí ni ni mo wà mò ń lọ sí airport báyìí mo mò ń bọ̀ wá sí lọ́rin ṣùgbọ́n ọ̀rọ̀ kan máa ń bẹ ní èmi mi musa ṣe fẹ́ sọ nípa ọ̀rọ̀ tí ń lọ pẹ̀lú ọ̀rọ̀ abdulhasis adibola tani so pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ èkó ni mo wà tí mo ti gbọ́ pé wọ́n sọ yí pé eh, wọ́n tún gbé lọ kóòtù on behalf kéèsì títí tèmi a sì ti dáríjì gbogbo wa ti dáríjì àti panupọ̀ pé a ti dáríjì nígbà tí màmá rẹ̀ ti wá. ẹ wo sẹ́ńtẹ́ẹ̀sì yẹn a sì ti dáríjì mo túmọ̀ ẹ̀ lánàá nínú àlàyé ọ̀rọ̀ a sì ti dáríjì nínú ṣàgbẹ́yìn onílùgà yìí oníkéwú ẹ mọ gbogbo ẹ̀ ẹ̀yin olóyìnbó ẹ mọ gbogbo ẹ̀bẹ̀ lọ́dọ̀ tàwọn oní yorùbá náà a sì ti dáríjì ìyún ni pé ó ya ẹni tó ń sọ̀rọ̀ lẹ́nu pé ah, kí ló tó dé a sì ti dáríjì náà ọ̀tọ̀ ni a ti dáríjì ọ̀tọ̀ ni a dáríjì ọ̀tọ̀ ni a ó dáríjì ṣùgbọ́n a ti dáríjì pé kò yẹ kọ́rọ̀ ìwé tó ń lọ ilé ẹjọ́ mọ́ èmi tí gbogbo wájọ fẹnu kò lé lórí ni ṣùgbọ́n àwọn alábọ̀dé ọmọ yorùbá wọ ọ̀rọ̀ àkọ́kọ́ Labeeb tẹ́ ń wò Yorùbá lòun ó mọ tó ń sọ sí àwọn oníflágì tó ti dé ni tẹ́ bá ti dé ẹ̀ka ààbọ̀ ó mọ tó ń sọ ẹ já mọ gbọ́rọ̀ ẹ̀ lọ. so èyí tí mo padà wá gẹ̀ tìgbà tí mo pe lọ́ọ̀yà ni pé wọ́n nígbà táwọn ti gbé kéèsì wọ kóòtù ọ̀rẹ́ díẹ̀ tẹ̀lé pé adájọ́ béèrè fún náà ni bíbèrè tó béèrè fún làwọn fi gbé lọ sí kóòtù ẹnìkan kan ò sí nǹkan kan pẹ̀lú. ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé bí labib lágbàjì àáfà labib lágbàjì ṣe wí ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ti lọ́dọ̀ tèmi wọ́n mú ìwé lọ fún ní kóòtù nígbà tí ò gbà á wọ́n mọ̀ọ́mọ̀ tó fọ́ọ̀sì ẹ̀ wọ́n gbé e lọ sí kóòtù débi wípé barrister us mọ̀ mo sọ pé nínú kwara state law ọjọ́ mẹ́rìnlá lẹ́yẹ kó lò ní prison ọjọ́ mẹ́rin pẹ̀lú tó ti ń lò bọ̀ ògán ti dára alé yóò sì jáde yóò jáde tí èèyàn bá ìmáàmù mọ́líkì gbogbo àwọn ìmáàmù tẹ́ ń sọ kò sí èwo ni òfẹ́ ìwúfẹ́ ẹ̀wọ̀n jura onítùmọ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n kọ́ ni ọlọ́run mọ́jẹ wá ń yà ni bí gbogbo wa bá níta lọ́lọ́run yọ ọ̀tọ̀ ọlọ́run ni o ah, ẹni ibú ni o tọ́lọ́run bá lọ́ọ̀rẹ́ òun ní kọ́ kọ̀tà ibi tọ́rọ̀ ọlọ́run ti bà mí ibi tẹ́rù ọlọ́run ti bà mí ọlọ́run ọba wo lẹ́sìn rẹ lòmíì kíní inú ọ̀rá ni ọmọ ẹja ìkẹ́kọ̀ọ́ sì ní mú yóò sì tún jáde nínú mọ́tò yóò àmọ́ wò á títóbi ọlọ́run sọ́lọ́run náà ni ọlọ́run tẹ́ ń gbé ìjà ni ẹ̀ múra sí ẹ gbèjọ ọlọ́run pẹ́. ọmọ yẹn mọ ọsẹ náà láàgàfọ rahim kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ so ìyá tó bí tó yẹ pé àwa náà nírú ẹ̀ níyà kò ti wá bẹ̀ wá kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i kó dàbí wọn bẹ̀ wá gan-an so tiwa ni pé ká yànda èèyàn ká ṣó o bẹ́sìn wa ṣe rí èlé hmm. ní tásí wọn ti bẹ̀ wá kí la tó wá fẹ́ gbà lẹ́yìn ẹ̀bẹ̀ so àyìnbá ní nǹkan kan papọ̀ rárá rárá mọ́ so gbogbo rúmọ̀ tí bá ń lọ so ilé ẹjọ́ ló béèrè fún gẹ́gẹ́ bíi pé wọ́n ti tẹ́ńdà ọ̀rọ̀ rẹ̀ síwájú jọ́ọ̀jì tẹ́lẹ̀ náà so ọ̀rọ̀ kóòtù yìí dẹ̀ sí ìrọ̀ bíi agboolé tó sọ pé a ti parí ẹ̀ ó so dọkumẹ́ntì ni àbí kan fáìlì eh, ìwé kan síwájú eh, george tí george yóò fi mọ̀ pé nǹkan yìí ti tán lóòótọ́ àwa la sọ fúnra wa so wọn kì í sọ̀rọ̀ ọ̀nà agboolé ni ọrọ yẹn so ọrọ mi ò ní gùn púpọ̀ mi bá ní nǹkan kan papọ̀ rárá rárá nínú ìjà àti dáríjì yányányányányányányán wọn ó jáde wọn ó káàkiri àgbáńlá ayé àwa náà yìí ń káàkiri àgbáńlá ayé so ilẹ̀kùn sí lọ́rọ̀ ó níwájú lẹ́yìn so kò sẹ́ńtílẹ̀kùn lè mú lọ́wọ́ o kò sí ẹ̀dá náà láyé ẹni tí ó sọ pé pé mo perfect láyé mo ò lè fẹ́ ṣọ́ ẹ kán má rí ẹ mú nínú ọ̀rọ̀ nínú ìṣe kò sọ́nà tán lè gbà kò sọ́nà tó bó o sì lè perfect ọ̀rọ̀ tó tó bá pẹ́ ẹ̀mí pé a fẹ́ ṣọ́ ẹ a fẹ́ mú ẹ làwọn èèyàn bá ní sí ẹ o ò lè safe hmm. àwọn bàbá nílọrin ọmọ nǹkan nìkan abalaye ni wọ́n ní kò sẹ́ni tí ò lè sì ṣe hmm, kò sẹ́ni tí ò lè sì jẹ́ kò sẹ́ni tí ò lè sì wí kò sẹ́ni tí ò lè sì sọ àyàfẹ́ ni ọlọ́run bá fi sọ ẹ̀ ṣe bóun náà ló sì lè síra gbogbo hmm, wa ti dáríjì o gbogbo wa ti dáríjì yẹn tó tiẹ̀ di fún tó tiẹ̀ di fún. ẹgbọ́n ọ̀rọ̀ ẹgbọ́n ọ̀rọ̀ tí Sheikh Labib Lágbàjì sọ because òun wà insider lòun lára ògo Ìlọrin lòun gbogbo wa ti dáríjì ọ̀tán yanyan torí wípé kí ni òun èyí sọmọ Ìlọrin Yorùbá lòun òun kéwú bẹ̀ ni yóò sì ronú yóò sì ronú báwọn àwọn ìbádùn àwọn báwọn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ sólànà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n fojú àwọn ẹni ọlọ́run rí sheik adam wọ́n fi oògùn bọ́ lọ́wọ́ dánwò àmọ́ wo ìbáwọn àfáà náà ni. kí wọ́n tó wá ṣàdúà kọ́lọ́hún tó wá fi hàn wọ́n pé ọ̀yà lọ bá àwọn àfáà báyìí lọ bá àwọn àfáà báyìí àwọn ẹlẹ́ni ọlọ́run tó wà ńgbà náà kí wọ́n bọ́ ṣàdúà sí i tẹ́ẹ̀ sì fi lọ. lọ bá àwọn ẹni ọlọ́run mo sì morúkọ àwọn ẹni ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin tẹ lọ bá wọn gbà náà gbogbo àwọn tó fìtínà Sheikh Adam pátá láyé àwọn àfáà ni sọlọ́run ọ̀wá gbé Sheikh Adam jẹrí wọn ẹ wá wo sí ọlọ́run púpọ̀ náà àwọn ọ̀tá àná gbogbo wọn náà lọmọ wọn wá ń lọ lé kí bàbá wa Adam lónìí ẹni tí ò lọ sí mẹ́ríkàsì tààràtààrà yóò kéwú lọ́dọ̀ ọmọ kí wọ́n Ádámọ̀ kádámọ̀ ti wá bẹ̀ lọ́gbẹ́ ọlọ́ọ̀bá pàwọn rántí rántí ọmọ kí ádámù ọba pọ̀ bó ṣe pọ̀ lónìí kódà àwa tá a lọ mọ́ríkàsì gan ń dùn wá pé àlẹ́ sáwa gan mọ̀ríkàsì ni wá bàbá tó bí èmi bàbá tó bí èmi ni pé tí kì í bá ṣe pọ́lọ́ ti sọ́nú àlùkùránì pé ànábì muhammed ló pin ànábì ọlọ́run pé ànábì ọlọ́run làbá pé ádámù bàbá wa ṣèkà ádámù làgègè bàbá tó bí èmi lọ sọ fún èmi bẹ́ẹ̀ bàbá tó sì bí èmi ló jẹ́ mi ọmọ pàtàkì ádámù ṣé bàdàn ni ṣèkà ádámù kí ló dé tàbá lọ́wọ́ ìbílẹ̀ torí pé kí ló dẹ̀ fà píà yorùbá ni bàbá sheik adam kìí tó wá ṣe yun nìkan kò fẹ́ fúlàní níyàwó bàbá wa sheik adam kò tó fẹ́ fúlàní níyàwó ẹ mọ tẹ́ fojú ẹ̀rí lọrin kí wọ́n tó gbà fún wọ́n gbàgbà gbà fún àbí wọ́n gbà fún wọ́n gbà fún ẹ̀yin náà ẹ gbà kẹ́yìn ni ẹ gbà fọ́gà yín oníbodè oṣòro kọlù oníbodè oṣòro kọlù. mú ìyá tó bí ìdìde wá láti odidi Ìbàdàn mm-hmm. wá sí Ìlọrin ń bẹ yẹn kò sí kankan tó kù mọ́ o àfẹ́ tí o bá níyà àbí àbí àbí tó níyà tó ń sọ mọ́ rìn nìkan ló kù gbogbo àgbáńlá ayé ti dáríjì gbogbo mm. àwa tá a jẹ́ mùsùlùmí àti dáríjì so kò kò kò kò lẹ́sẹ̀. now gbogbo àgbáyé ti dágbà tá a jẹ́ mùsùlùmí ẹ lọ wò gbàtọ́rọ̀ ẹ bẹ̀rẹ̀ báwọn èèyàn bá pè mà alẹ́ mi náà ń bínú sẹ́ torí pé kùránì tó sún náà ọkàn èmi náà ókè mi náà mùsùlùmí ni mí ọ̀dà oh, ẹ ti mú ẹ ti ṣe gbogbo ẹ̀ àní sí ládàradà wa wèrè tí ń bẹ lára tiwa sáà ti wò ó sáà ti wò ó gbogbo àwọn tí ń mú ní ìsìn tí ń gbé orí àáfà gírígírí mùsùlùmí kọ́ ni gbogbo àwọn tí ń mú ṣé ìsìláàmù nu ìjà àti túnlé tiwa ṣe àwọn wo láàpè láàfà kí ni ti ń jẹ́ àfà kí ni ti ń jó mímọ̀ kí ni gbogbo ìlànà wo la gbé kalẹ̀ ìgbàkúùgbà ni nǹkan dẹ̀ máa change sẹ́yìn tẹ́ change ẹ̀ ní ẹ̀yìn lẹ́ change ẹ̀ ẹ̀yìn tẹ́ lóòótọ́ tẹ́ níbẹ̀rù ọlọ́run tẹ́ lẹ́mí ìdáríjì lẹ́ change ẹ̀ èyàn sì ń sọ náà sì tó sọ náà ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n máa láwọn mùsùlùmí àlẹ́mí ìdáríjì ó sì tún lè sọ orú ẹ̀ jáde ìwọ́ lò lẹ́mí ìdáríjì mi ò bá rádaràdá báyìí lọ́wọ́ bàbá tèmi nígbà tí bàbá wa kú tán gbogbo àwọn photocopy ìwé à ń wáṣẹ́ àti muslim àti kírísítẹ́nì tá a kó jáde bó ṣe pọ̀ tó àìmọye èèyàn ẹnìkan ń jọ kan ó fẹ́ ṣiṣẹ́ ọwa wọn wá ti sọ fún un pé kó mú tẹ̀sùbà kó mú wá bàbá wa kọ́ mọ̀ ṣe wípé mùsùlùmí lòun nígbà tá a délé ó wá kí bàbá wa ó sálámù kankan ó mú tẹ̀sùbà lọ́wọ́ sáfà bàbá ní kí n àní kí n ṣé kí n lè mọ̀ pé mùsùlùmí ni ó lọ fi mú tẹ̀sùbà lọ́wọ́ kírísítẹ́nì ni ọmọ mọ̀ bí ọdún ọba tẹ kọ̀mọ̀ pé bàbá mọ òun bàbá ní mọ̀ mọ̀ wọ́n sì bá wá iṣẹ́ ńgbà náà lọ gbogbo ọ́fíìsì tó yẹ kí bàbá ó dé ni wọ́n dé lórí ọ̀rọ̀ rẹ̀ láwọn ọ́fíìsì tó yẹ kí bàbá ó dé kí ló dé islam nu àni islam lẹ́mí ìdáríjì èèyàn wá bá mi nísìn wọn láàyè iṣẹ́ sílẹ̀ muslim wa christian wa ẹlẹ́sìn ìbílẹ̀ wa àwo ni tó bá lè ṣiṣẹ́ ìlágbè fún tó bá lè ṣiṣẹ́ ìlágbè fún nu wọn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ tá a mọ̀ pé yóò ṣe dáadáa tá a mọ̀ pé ọ̀dà nígbà Ṣèyí Mákindé ti jẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìsinsìnyí ní káwọ̀ mọ́wọ́ mọ́sálásí mọ́sẹ̀ bóun lọ́kọ́ mọ́sálásí tó ṣe rigide o wọ́n wá kọ́ ọkọ rẹ̀ sí àwọn tọ́rọ̀ tó yé wọ́n ní wọ́n lọ yọkù ibò lẹ́sìn máa ń ṣe báyìí ibò lẹ́sìn máa ń ṣe báyìí tó yẹ kó máa jẹ́ àwòkọ́ṣe rere tó sì yẹ kó máa jẹ́ pé unity mosque pé tó nígbà ọ̀rọ̀ rí báyìí o a fẹ́ la títì kọjá ẹ̀rú wa ń bà wá pé wọ́n fẹ́ wọ́n ó wo mọ́sálásí wa pé mo láti máa kírun gómìnà ní ẹ fọkàn balẹ̀ yín fowó nínú owó ara tèmi gangan ní ìfìbá yín kọ́ mọ́sálásí ó sì kó sí kọ́ skul bẹ́ẹ̀ ó tó wá dáa nílọ́po ọgọ́rùn-ún ju tó wọ́n wó lọ wọ́n á kọ́ ọkọ rẹ̀ sílẹ̀ wá fẹ́ kúlẹ̀ sí ẹ ẹ̀ ṣe kọ́ èyí tẹ́ ẹ fẹ́ kí wọ́n kọ́ ọkọ tí ń sàbíkọ́ ọkọ ìsìláàmù ṣe ẹ̀ lé lọ́kọ̀ ẹ máa gbé ogbóná dandan wá dandan wá nígbà ìṣekọ́lá kọ́ mọ́sálásí ẹ̀ tọ́kọ́ ọkọ tiẹ̀ sí ẹ̀ nítorí pé òun jẹ́ mùsùlùmí ní ní Dubai orúkọ ìyá Jésù Mary Mary mosque ńbẹ́ńbẹ́ ìyá máa wọ́n lè fowókọ kírísítẹ́nì kọ sọ mọ́ṣáláṣí ìbọn ló fowó ara ẹ̀ kọ́ Memorial mosque máa ń bẹ tá a ti ń rí pé àmọ́kọ́ mọ́ṣáláṣí ní ìrántí bàbá àti ìyá mi irú ẹ̀ pọ̀ káàkiri bẹ́ẹ̀ dé Sẹ́yìn ẹ̀bà bẹ́ẹ̀ dé Bàdàn ẹ̀bà bẹ́ẹ̀ dé Ìlọrin ẹ̀bà bẹ́ẹ̀ dé Èkó ẹ̀bà bẹ́ẹ̀ dábẹ̀kútẹ́ ẹ̀bà bẹ́ẹ̀ dóṣogbo bẹ́ẹ̀ dóòlù bẹ́ẹ̀ dé Kìtì bẹ́ẹ̀ níwájú wa mọ́ kò lẹ́sẹ̀ kan níwájú wa mọ́ nítorí pé ilé ẹjọ́ yìí ṣe agboolé òun ló fi rí báwọn a dẹ̀ ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn lọ́ọ̀yà èmi ti pè wọ́n lánàá nígbà tí mo wà tí mo gbọ́ lẹ́kọ̀ọ́ bí bí ha kí ló tún dé wọ́n ní ah, ṣé o làbí bí o ṣe lọ náà nù pé ọ̀rọ̀ ilé ẹjọ́ ni kì í ṣe ọ̀rọ̀ ẹnìkankan yín ilé ẹjọ́ ó dẹ̀ ní procedure ẹ̀sìn mọ́kí àwa àmọ́ nípa òfin so àwọn táwọn òfin náà sínú so àwọn lọ́yà wa wọ́n ti ṣiṣẹ́ lórí rẹ̀ pé táwọn lọ́yà rẹ̀ tó bá ti kọ òwe báwọn ti kọ́kọ́ òwe òun tó bá ti dé eh, ní eh, eh, kóòtù àwọn oníkàntà rẹ̀ àwọn oníkàntà rẹ̀ àwọn náà sọpọ́tì rẹ̀ náà ni kí báwọn ṣe máa ń ṣe nǹkan lọ́dọ̀ táwọn nìyẹn gbogbo àgbáńláyé tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí wàláyé kódà mo ní kí wọ́n ra páàkì síbì kan kí n tó wọ fúláìtì ni ó ṣeé ṣe kí n má rí ọ̀rọ̀ yẹn sọ nínú flight mọ́ kó mọ́ lọ báyìí mo lè fẹ́ gbogbo live kí àwọn yẹn àwọn yẹn máa gbọ́ this is first time tí ègbò live fúnra mi èmi ò má ṣe mo kàrọ̀ pé kí n ṣe fúnra mi náà ní bá so ọlọ́run sì ni kó máa gbà ṣiṣẹ́ gbogbo èèyàn tí ẹ gbọ́ bọ́rọ̀ yẹn ṣe lọ lánàá. ṣé wọ́n tó ti ń flag ni àbí network ẹ já ojú ẹ̀ wò táwọn flag tó ti ráyè wọlé ni báyìí pàwọn flag ni ẹja tó lélẹ́wọ̀ ẹja lélẹ́wọ̀ wọ́n ti wọ́n ti dé ah, wọ́n ti wọ́n ti ti gbórí wọlé o àwọn flagging yìí ti dé o àwọn ti dé ẹja máa gbà lọ. kì í ṣe pé kéèsì mi tuntun tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kéèsì mi tuntun tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o wàláì kéèsì mi tuntun kankan ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ètò wà nílẹ̀ òun náà ni nítorí pé a ti gbé ajá ìjọba tí a bá ti dẹ́ síyàn kẹni kẹkàn ní ẹnfẹnusọ pé ó dúró òun ìfẹnusọ ìwé lẹbi. Sheikh Labib Lágbàjì ló bá wa sọ̀rọ̀ ẹ wá já gbọ́ fọ́ọ̀sì nígbà tí Sheikh Labib jáde tí gbogbo ayé rí agbọ̀rọ̀dùn lọ̀rọ̀ máa ń dùn gbọ̀ràn mi wá dẹlẹ́rù ibi tí wọ́n ti flag wa lánàá ni ibẹ̀ náà láti padà sí lónìí ẹ̀rìgbọ́n lè ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ gbọ́ fọ́ọ̀sì salam. Ah, mo ti ń pe whatsapp náà ṣé ṣé whatsapp. báwo ni ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ lọ báyìí náà direct. Ah, ọlọ́run ó bá mi ṣe dáadáa fún yín o. àmì ọlọ́run madam. àlékún dáadáa ọlọ́run ó ṣe fún yín. àmì ọlọ́run. mi ò fẹ́ lò ju ìṣẹ́jú márùn-ún. ṣé wọ́n flag ètò ni ẹ rí i pé wọn ò fẹ́ ká play kinní náà lánàá wọn ò fẹ́ ká play ẹ̀ lánàá náà ẹjọ́ àwòtí nẹ́tíwọ̀kì yẹn ọ̀bà dáa wọn ò ká play ẹ̀ lánàá náà wọ́n fi gbórí wọlé lánàá náà wọ́n tó ti dènà kì í network flagging ni flagging tó, tó nípa torí network yẹn dà network yẹn wà òkè flag wọ́n flag wa ni ẹ jẹ́ àfarabalẹ̀ gbọ́ ẹ má bá wa tẹ lọ́ọ̀fẹ́ dẹ̀ máa ṣíà wọ́n tún ti dénà wọ́n ti kóra wọn dé wọ́n ti jí wọ́n ti kóra wọn dé. péré lọ. kódà ẹ lò jù bẹ́ẹ̀ lọ mádàm. <laughs> torí mo rí i pé ó yẹ kẹ́ ẹ ti lọ sùn. mo ti fẹ́ sùn gan báyìí mo ṣe wà yìí. ẹ má dé bẹ ẹ má dé dá ọ̀rọ̀ lẹ̀ rẹpẹtẹ. ẹ dálẹ̀ ẹ dálẹ̀ ẹ dálẹ̀. ṣé rí àdúrà kan ni màá ṣe. Hmm. ọlọ́run máa bá mi ṣe àlékún àlàáfíà yín. àmì ọlọ́run bàbá àmì. mo máa ń sọ fáwọn èèyàn pé nínú àwọn àdúrà kan wà téèyàn bá ṣe ó máa á jọ àwọn èèyàn lójú pé irú àdúrà wo leléyìí. Hmm. àwọn èèyàn wá ní kí n ṣe àwò mo ní èmi ò bẹ ọlọ́run ìsinmi. ṣe é gbọ́ nǹkan. Hmm. àwọn èèyàn máa wò pé. ṣe é gbónílà káyì òun ọ̀bẹ lọ́run ìsinmi òun ò bẹ lọ́rùn ìsinmi alukurani gan sọ fún apá òun ṣe òru nísinmi fún wa alukurani gan fẹ́ ká sinmi òun ò bẹ lọ́rùn ìsinmi ṣé n tí kurani gbinu ṣé n tí mọ̀ sáyẹ́nsì sọnu ṣé n tí mọ̀ sọ fún wa nu pé ká má sinmi mọ̀ ṣiṣẹ́ mọ̀ mọ̀ rìn láti Ìbàdàn lọ Èkó kọ́ mọ̀ padà ọ̀bẹ lọ́rùn ìsinmi ẹ tí ọba bẹ lọ́rùn ìsinmi kò ní nísinmi Ọlọ́run bá jẹ́ nísinmi mo bẹ Ọlọ́run Ọlọ́run fún mi bí èèyàn bá ṣiṣẹ́ ṣiṣẹ́ wọn a máa fún èèyàn nísinmi ìdínú tó ṣe pé shifting fi ń wà ìdínú tó ṣe wípé èèyàn máa ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ pé ó ti gba ìsinmi ìgbà míì wà yóò gba ìsinmi yóò gba leave akílóde gbogbo gbogbo tẹ́sẹ̀ iná Islam ò yẹ wọn náà dára dé òsì wọn ò bẹ́ lọ́ọ̀ ìsinmi. báwo lèèyàn ṣe ní nísinmi mo nínú mi ò fẹ́ ìsinmi àlàáfíà ni mo fẹ́. Hmm. kí ni ó fún yàn ní àlàáfíà kí ni ó fún yàn lálàáfíà ọlọ́run ọba tó ṣe wípé èèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ gbò di alẹ́ téèyàn wọlé èèyàn wá fẹ́ sùn gbogbo ara ló ti wó yàn gbogbo ara ó ti rẹ̀ èèyàn tó o bá fi lè sùn tó o sinmi nígbà ilẹ̀ ọba mọ́ gbogbo ara ó ti tò padà ìsinmi ń fún yàn lálàáfíà téèyàn bá wà lọ hospital wọn ò ní kó ní bed rest kó sinmi ẹ sáàfilẹ̀ jẹ́ kí wọ́n sinmi ní bàbá kò sí nǹkan kan ẹ arípẹ́ ẹ̀sinmi náà ni kálàáfíà ọba lè wọ ẹ̀sinmi ah, ah! so gbogbo wọn gbogbo gbogbo kankan yín náà ni ẹ máa sọ̀rọ̀ yóò dẹ̀ máa tako làákàyè èmi ọmọ ibi tí wọn ti ń sinmi o. Eh, torí pé ìsinmi àìsàn lè fún yàn nísinmi. bẹ́ẹ̀ni. àìlera ó lè fún yàn nísinmi. bẹ́ẹ̀ni. kódà èèyàn lè lo ẹ̀wọ̀n kó lọ tibẹ̀ ní ẹ wo wàhálà tí títa ni ọlọ́mọ ń fi rẹ̀ ṣe tó bá fẹ́ bú àwọn èèyàn. Malam Yusuf ló pe Alifulani sórí program ẹ fi jẹjẹ àjọ máa gbọ́ lẹ́yìn tí wọ́n rí fídíò tí àáfàá Labib Lagbaji ṣe ńlọrọ yìí ẹ rí i pé ọ̀rọ̀ pé wọ́n mú wọ́n fẹ́ fún ààrẹ òpìtàn níwèé ilé ẹjọ́ fẹ́ gbé mi lọ ilé ẹjọ́ ẹni gbogbo yín ti ríbi tó ti ń jáde inú ọ̀rọ̀ tèmi kú ò pé bọ̀dá tó lè gbọ́ ọ̀dájú ọ̀dà àbọ̀ igbó ọ̀dájú ẹjẹ́ àjọ lọ ilé ẹjọ́ àwọn ẹ̀ṣọ́ èmi ọba ayédègbò ọ̀dájú àjọtọ̀ ọ̀nà ọ̀dájú ṣé wọ́n ti ń flag ní ẹja tó wù ẹja wo ẹja wo nẹ́tíwọ̀kì míì tí bá flag wa ẹja máa gbọ́rọ̀ bọ̀. wàhálà yẹn ń sìn ẹ rí i pé ó ń sinmi lọ́wọ́ ní báyìí ẹ kò rí wàhálà yẹn ṣe mọ́ bá a wá gbọ́dọ̀ máa tọrọ irú ìsinmi bẹ́ẹ̀. Hmm. títa ni ọlọ́run bá bọ́ sínú agbada báyìí á wá bí igbó kan ejò ọ̀bá wà ń bẹ̀ àkekèé ọ̀bá wà ń àwa á máa fò káàkiri. ìgboro bẹ́ẹ̀ ni o á wá máa fò káàkiri àwa wá máa fò káàkiri bó ṣe ń yí apá agbádá báyìí ni ọmọ ní ha kinní kan ó ti wà lọ́wọ́ mi kinní kan ti lọ́wọ́ mi. gbogbo gbogbo wàhálà tó wá ń ṣe yẹn. ẹ rí i pé lọ́wọ́lọ́wọ́ tó wà báyìí confam ó ń sinmi lọ́wọ́ ní báyìí. èyí náà mọ̀ pé sinmi. Hmm. torí pé tó bá jí làárọ̀. ẹni sinmi àgbà pé sinmi lọ́dọ̀ yìí sinmi yóò sáà jáde ìsinmi ó lọ péjọ kan. kàkà tó fẹ́ ṣe ju pé kó jókòó kó mọ òòsàkun ayé lọ. báyà bá fi lọ́sàn-án kó wò báyìí pé ha kódà nígbà míì kò tiẹ̀ ní mọ̀ pé déètì wo lè ní. <laughs> ẹ já kíyèsí kínní kan ẹ wọ̀rọ̀ tí làbíbi lágbàjì sọ. So ẹni tí ò tí ì kú ò tí ì mọrú ikú tí ó pa òun gbogbo àwọn tẹ́ ń rò pé àwọn ń ṣe yẹ̀yẹ́ Islam kọ̀ ìwọ̀n lẹ́ẹ̀rín dùn mọ́ ẹ̀sìn gbogbo yìí kò sẹ́tọ́ mọ́ ní tí ó gbẹ̀yìn òun àbí tí ó ṣẹlẹ̀ sẹ́mi òun lọ́la ńbẹ́ ní ṣúrátù náà jù bẹ́ẹ̀ sẹ́yìn ní màá kọ̀rọ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ sẹ́yìn gan fúnra yín káti ẹ̀wà àgbà yé pé nítorí tẹ́ fi sílé ẹ̀ champion pé islam ń borí oṣooṣù bí islam ṣe ń jagun nù. nígbà mi kò ní mọ̀ pé ṣáà ti wà nírọ̀lẹ́ ni àbílẹ̀ ti ṣú. wọ́n fún wa ní sinmi tún láti ọlọ́run. mi ò tó mo fi ní èmi ò tọrọ sinmi àlàáfíà ni. ìjọ tí wọ́n bá ní ah, ẹjọ́ kan yìí ò sinmi ọkàn yìí ò gbádùn mọ́ nìyẹn. ṣé flagi tó ní àbí nẹ́tíwọ̀kì o àwọn ará bíi ah, wọ́n gbọ́n pọ̀ Ah, ok, o ti dúró, ó ti dúró, o ti dúró, o ti dúró. Wọ́n gbá wọ́n máa da flagging bolẹ̀ ni. Ṣùgbọ́n ọkọ̀ tó bá wà serviceable tíṣẹ́ rẹ̀ pé a máa tẹ ná káàkiri náà. Ẹ máa gbọ́ nǹkan, ibi tí màá wọ́n lọ nu, wọ́n lọ́kọ̀, wọ́n ní tí wọ́n bá ti ní kọ́kọ́ ò sinmi, a jẹ́ pé kò gbádùn nu, ọkọ̀ wo ni ò ní sinmi. Kò sí gbogbo nǹkan tó lọ ń dá láyé tí ò fún ní sinmi. Tí ó bá tó àsìkò kan, irú ọmọ fẹ́ yìí, nígbà báyá yóò tó sinmi, yóò rọlẹ̀ wìí omi òkun bó ṣe máa ń ru náà nígbà bá tásìkò kan yọ ọ̀rọ̀ alọ́ọ̀lẹ̀ á kì í lòde gbogbo kìíní yóò lè iṣẹ́ iṣẹ́ ọmọ primary school lélẹ́yìn náà yá à ń gbọ́ yín àṣà ń gbọ́ yín. ẹ kó mọ fún wa lálàáfíà kó mọ fún wa nísinmi. ọlọ́run fẹ́ mi nísinmi o àtàlàáfíà àti sinmi ni kó o fún mi ẹni tó bá fún lálàáfíà tí ò fún nísinmi kí náà ní ọ̀pá àìnísinmi ní ọ̀pá nàbà ní à ah, lágbájá yìí lọ pè wá òní ó ṣe òtọ̀hún òní ó ṣe ìnkú lọ díẹ̀ díẹ̀ nu ìnkú lọ díẹ̀ díẹ̀ nu tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n tún ti ń fúláàgì o. ṣé wàá rí èmi ó pé ọ̀sẹ̀ mẹ́sàn-án. wọ́n ti bá wa kà. tá a bá ní ká lo nǹkan ọ̀sẹ̀ táwọn olóyìnbó ń pè ní week ó pé ọ̀sẹ̀ mẹ́sànán báyìí tí Taniọlọ́run ti wà ńbẹ̀ bá a bá ní ká ka ọjọ́ ó ti ń lo sixty three days. ṣé flagging ni àbí network ẹ jẹ́ àwo ilé ń gbà yẹn ẹ jẹ́ àwo ilé. ẹ̀yin ìyẹn náà bá wa ẹ máa comment ẹ dẹ̀ máa share wọ́n ń flag wa gan-an wọn ò fẹ́ ká gbọ́ ètò yìí ẹ máa comment kẹ́ ẹ dẹ̀ máa bá wa share ètò yìí àwọn ọ̀tá àlọ́síwájú ti dé wọn ò fẹ́ wọ́n ti lọ pera wọn wá ẹ̀gbà tá a bẹ̀rẹ̀ ètò láàárọ̀ wọn ètí ìdè wọ́n ti lọ pera ẹ máa tẹ love ẹ máa tẹ like ẹ̀dẹ̀ máa share ẹ máa comment ẹ ní nǹkan bí wọ́n ṣe ń bá wa sí ọjọ́ àtosù <laughs> wọn ò lè fi ọpọlọ ṣe kọ̀ǹpútà. Hmm. bá a bá wa ní ká ka wákàtí ó ti lo one thousand five hundred and twelve hours. bá a bá wa ní ká ka minutes ó ti ń lo ninety thousand seven hundred and twenty minutes. wow ní ti seconds hmm. ní ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú five million four hundred and forty-three thousand two hundred seconds. nílẹ̀ wà ní ayé calculation yín wrong nígbà ẹ fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ fi pe ìtẹ́ ẹ ti kọ́lẹ̀ tẹ́lẹ̀ ni míì ti kun tẹ́ ẹ ráyè sí you are not a genius. ìgbà tó that particular minute tó ń pè mínítì ti kún gbogbo tó fi ìgbà tó fi pè wọlé gan nísìn dégbà tí mo fi kọ́ tẹ̀ ó ti di three minute fifty six eh, oh, fifty four seconds ẹ̀ sí mọ̀ ẹ̀ sí yẹn mọ̀ mọ̀ ṣe o. wọ́n ṣe déédéé wípé mímí sókè mímí sísàlẹ̀ títa ni ọlọ́run mí lọ́wọ́ lọ́wọ́ nínú ọgbà ẹ̀wọ̀n ó jẹ six million five hundred and thirty one thousand eight hundred and forty. ìbéèrè kan wá ní. gbogbo tẹ́ ẹ sì ẹ fi ṣe china phone kékeré tecno yìí ẹ fi ṣe ẹ fi ṣe ká mọ̀ pé ah! làákàyè yín gbé lóòótọ́ lóbi one million lóbi two million ká máa rojọ́ bí obìnrin. ẹ dákun ṣé kò sí ẹgbẹ́ láyé ni ẹ̀wọ̀n nǹkan pẹ́ẹ́sì. ṣé kò sí àfẹ́ ẹ̀rí mọ́ ni. níbo ni ìṣújú wà. ọ̀dà àwọn oníṣàngó ń kọ́. ṣẹ́gbọ́n o àwọn ológun ńkọ́ àwọn ọlọ́ya ńkọ́ ọlọ́ṣun ńkọ́ ọlọ́bàtálá ńkọ́ onífá ńkọ́ ẹ dákun níbo ni ọ̀pá Ọ̀rànmíyàn lọ àwọn ẹlẹ́bọ confam lójú méjèèjì ńkọ́. níbo ni níbo ni ọ̀pá Ọ̀rànmíyàn lọ ẹ̀yin náà ẹ̀wọ̀n nǹkan táwọn èèyàn bá tó wá jáde ní ìsìn àtò ni wọ́n bẹ̀rẹ̀ bí ṣe ṣe ń bẹ̀rẹ̀ rẹ o kí ta lọ lọ́hùn kó tó wà ráǹdì báyìí kó tó gbọ́ ilé wọ́n ló tó dé o ẹ̀wọ̀n nǹkan o kẹ́nìkan náà wàá máa bá wa náà wípé níbo làwọn àáfàá yín wà bàbá yín Murtala tẹ́ ẹ wí ń kọ́ bàbá yín Lámúlégún tẹ́ ẹ wí ń kọ́ bàbá yín Lánàṣẹ̀ tẹ́ ẹ wí ń kọ́ bàbá yín Ádámọ̀ tẹ́ ẹ wí ń kọ́ bàbá yín Kàmálìdí tẹ́ ẹ wí kọ́ sẹ́nu wọ́ọ̀dùn ìjà àfilà káyè máa ṣe nǹkan Islam ò rí báyìí. níbo ni àwọn irúnmọlẹ̀ wà àwọn onísàpàdà ńkọ́ àwọn aláwọ àwọn apènà àwọn eléégún àwọn àràbà ńkọ́. DSS ti mú wọn. mo sẹ́ẹ̀dì póòsì kan níjọ́ tí wọ́n mú ta ni ọlọ́run. ẹ wo ìgbà tí ọ̀rọ̀ pé wọ́n gbé ọ̀rọ̀ lọ bá ìyá Esther Bọ́ọ̀dù tó ṣẹlẹ̀ tí Esther Bọ́ọ̀dù bíi àlèfùlá ni pé wọ́n ní wọn náà ń dá sọ̀rọ̀ ọ̀tá lọ́lọ́run ìyẹn sábọ̀dù lòun ò fi gbogbo àwọn ó ti ẹ̀ surprise pé sẹ́wọ̀n tí ìfọmọ yẹn lẹ̀ náà níjọ yẹn àlèfùlá ní deny pé ara òkìní kan nígbà ìyá táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe tó lóun àwọn èèyàn sọ fún pé wá stop program lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ so torí ẹ̀ stop ẹ̀ àwọn àfáànù ọ̀rọ̀ sọlẹ̀ láàrin ara wọn wọn ò lè dá yanjú ọ̀dọ̀ blogger ni wọ́n gbé lọ balitunziruna li ayata adoniya ee ah, àwọn àáfàá ti lọ àwòrán ṣẹlẹ̀ láàrin àwọn àáfàá wọn ò lè yanjú ẹ̀ ọ̀dọ̀ plọ́gà ni wọ́n gbé lọ wọ́n wá ń pè wọ́n wọ́n ń pè sórí ètò wọn gbé Islam ẹ jẹ́ practice Islam bọ́lọ̀ sí ní ká practice ẹ̀ èmi ti wẹ̀yìn sí Islam ẹ̀ tí ó kù parí ọ̀sán gbẹ́lẹ́rì òun bẹ̀ lọ́rùn mo wò yẹn sí islam dáadáa ọmọ àfáàlì mi ṣùgbọ́n islam kọ́ lẹ̀ ń ṣe islam kọ́ ń ṣe. mo sense mo wá ní ta ni ọlọ́run the time is now àwọn èèyàn mọ nǹkan kan kì í ṣe ta ni ọlọ́run ló mọ ọlọ́run lọ́wọ́ báyìí ọlọ́run ló ta ni ọlọ́run láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ta ni ọlọ́run ọlọ́run ló ta ni ọlọ́run lọ́wọ́ ṣé wá rí lọ́ọ̀yà kan sọ pé preliminary objection wa ni kẹ́ ẹ gbọ́ lọ́ọ̀yà kan sọ pé application fún bẹ́ẹ̀lì ni kẹ́ ẹ gbọ́ lọ́ọ̀yà kan ní ẹ gba bẹ́ẹ̀lì ẹ má gba bẹ́ẹ̀lì gbogbo bí àwọn lọ́ọ̀yà yẹn ṣe ń takora wọn kì í ṣàwọn náà. <laughs> ẹ jẹ́ ẹ jẹ́ ìkànnì bẹ́ẹ̀ tí ó yẹ kí lò gan ń bọ̀ ẹ jẹ́ ń lo eléyìí ẹ jẹ́ ń wá yẹn kan wà báyìí tó yẹ kí n lò ẹ wá gbọ́ eléyìí ibi tí wọ́n ti challenge Sheikh Labeeb Lagbaji gangan ń bọ̀ òun dáná o. ẹ̀bùn náà máa lọ. bọ̀ ọ́ dàpọ̀ mi. ọmọ ìyá wa Sheikh Labeeb Lagbaji táwọn náà wá ní gbogbo mùsùlùmí ti forí jì. sẹ́mi pé ẹ foríjì mi sheikh labib lágbàjì àwọn sọ pé gbogbo mùsùlùmí ti foríjì pé lọ́dọ̀ tóun ti foríjì àti àwọn ti sọ àwọn ti foríjì sheikh labib lágbàjì sọ bẹ́ẹ̀ nígbà tó wá sọ bẹ́ẹ̀ malam yusuf wá gbọ́ ọ wá pé alifulani ẹ máa gbọ́ o malam yusuf kèé ṣe ọmọ ìlọrin kò sì sí lára ògo ìlọrin Ogo ilobu ni malam yusuf Ogo islam ni malam yusuf Ogo ilẹ̀ yorùbá ó ní malam yusuf torí pé ìkankan mo máa ń sọ ìkankan tèmi nífẹ̀ẹ́ sí lára malam yusuf ni wípé bí ó ṣe gẹ̀ fìlàní àfáàsì ni bí ó ṣe gẹ̀ fìlàní léyìí tó ṣe pé ó ń gbé kọ́ṣọ yorùbá ga tàbá wa rò bẹ́ẹ̀ tí ròònú bá wa lọ bẹ́ẹ̀ kí la wá tí wàhálà bá wa fẹ́ ṣẹlẹ̀ láàrin ẹlẹ́sìn either you are comparative of religion bí bible ṣe ń bẹ lórí ẹ ló ń bẹ lórí mi from genesis to revelation ìrẹsẹ máa sọ bible fún mi màá ti mọ ibi tó ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀nà àlàáfíà máa ń bẹ tá a máa ń pè kèé ṣe gbogbo kéèsì tó bá lọ police station ní délé ẹjọ́ ìtẹ́ ń parí ń bẹ tádájọ́ náà bá rọ́rọ̀ míì láàrin àwọn èèyàn ìtádájọ́ ń bá wọn parí ń bẹ ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá gbé lọ ilé ẹjọ́ ni wọ́n ní wọ́n lọ pààyàn ẹ lọ yẹgi fún ẹ lọ jù ẹ̀wọ̀n kẹsànwó ìtanràn adájọ́ àmọ́ dáyàn lẹ̀kọ́ máa lọ. a sì bá àwọn méjì sọ̀rọ̀ ìdádáadáa lẹ̀ yí kéèsì pé bóyá àwọn lọ́gbọ́n jù o àbí wọ́n lọ gọ̀ jù that's it. ìjà wa farabalẹ̀ gbọ́ o ìjà farabalẹ̀ gbọ́ o. Ah, ọmọ ìyá wa àṣẹ àgbàgbé ìgbàgbà foríjì ọmọ mùsùlùmí ò foríjì at the end of the day lẹ́yìn bá sọ pé foríjì tẹ́lẹ̀ rí pẹ́kẹ́ tì ẹ́ kọ́ntínú títa ni ọlọ́run ṣe fìfàṣẹ tí ò sábọ́lọ́tì tó wá di wípé wọ́n tún wá rí arrest tó di pé wọ́n tún rí establish àwọn kéèsì ní kéèsì ẹ̀ nílọrin afáàlàbí báwo yóò rí gẹ́gẹ́ bí ipò client wọ́n lẹ́. ta ló fẹ́ nígbà gbogbo àwọn tó gbé lọlé ẹjọ́ láwọn ti foríjì táwọn àgbàlagbà sì ń bẹ nílọrin ìwọ kọ́ ló kọ́rọ̀ sí wọn lẹ́nu kò sí tó kẹ́ ẹ́ kùkẹ́ wọ́n kọ́ lọ́ọ́ kọ́rọ̀ sí wọn lẹ́nu tí ẹ sáà ní wípé kó kú bẹ́ẹ̀ kùkẹ́ this not the proper way of doing things kí ni kí ni wàhálà àwọn ògbó ìlọrin ìlọrin ìní bá fà á náà ògbọ́n náà kó sọ pé ẹ̀yin náà mo sì ń sọ ẹ ń bá wẹjúlẹ̀ rúmbà ẹ jẹ́ á fún fìtínà ìdábẹ́ fi kínní ò dálẹ̀ kí ni gbogbo ilé ìta ń ṣe àwárí kankan míì ṣe mọ́ à ń sì iye ọjọ́ tó ti lò iye ọ̀sẹ̀ tó ti lò iye oṣù tó ti lò iye ọ̀sẹ̀ iye wákàtí iye mímí odò kí la fi yẹ produce kí la báírò lásán sáà fi sí lásìkò yìí ìtọ́ èmi rò pé kí Islam ká máa fi proud ní wípé ah iléeṣẹ́ tó ń ṣe mọ́tò yẹn Islam ni iléeṣẹ́ tó ń ṣe jẹnẹrétọ̀ yẹn Islam ni iléeṣẹ́ tó ń ṣe àwọn iná yẹn Islam ni wáyà àti kébù yẹn Islam ni fóònù yẹn Islam ni AC yẹn Islam ni fáànù yẹn Islam ni abẹ̀bẹ̀ tá a fi ń fẹ́ra lásán báyìí mánú abẹ̀bẹ̀ àléṣe bàbá fáwọn ìyàwó tán àwọn ọmọ tó lọ sí skul àwa ni wọ́n máa ń aṣọ òfì wọ́n máa kó káàkiri skul wọ́n máa ń fìlà wọ́n máa ń aṣọ òfì asòfin olóòwú tí wọ́n máa fi abẹ́rẹ́ méjì hun ọ̀tán ìta wa lè produce ni àwọn alẹ́ àfa tàbá mú kínní tàbá kí ẹ lẹ́ẹ̀ amẹ́lẹ̀ ìtọ́ tán dẹ́nẹ́dẹ́n bábùlà àkàyè bábùlà àkàyè dẹ̀rẹ̀dẹ̀ wa múra kankan lórí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ. I don't know. ẹjọ́ kí ni ẹjọ́ kí ni fọ́ọ̀tì tèmi náà. no wọ́n bú yẹn méjì náà lọ bẹ́ẹ̀ yẹn bá pa ìyá rẹ̀ yóò lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn sì ń fi ẹlikọ́pítà fọ́n owó yóò lọ́ta ẹni tí ò bá fẹ́ kí wọ́n bùn kò ní wá sórí afẹ́fẹ́ ọ̀dà bí mo ṣe ń sọ̀tàn títọ̀ bá gbé ẹlòmíì nígbà mo sọ̀tàn lórí ọ̀rọ̀ ifá àti ìlòbù pé kí wọ́n mọ̀ para wọn gbogbo àwọn ìlóòbù mẹ́sẹ̀gì tí wọ́n ń sẹ́ndì àwọn aláìmọ̀kan tó pọ̀ nù wọn ẹ̀ ń sẹ́ndì mẹ́sẹ̀gì pẹ̀lú fóònù nọ́mbà yín ṣùgbọ́n kò sí tẹ̀fẹ́ fún gbogbo yẹn ṣe àkìtàn lọ́lọ́run dá mi ẹ̀gbin lọ́lọ́run dá mi fataláìsà lọ́lọ́run dá mi gbogbo ẹ̀gbin ló bá mi lára mu ìní wọn ò bù yàn bọ́ ọ bá ṣe dáadáa wọn ò yàn ta lè wọ́n tí wọn ò ní bú yín wọ́n ń bú ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ta ni wọn ò ní bú nígbà ọ̀rọ̀ òṣèlú wọn ò bú ṣèyí mákindé àwọn ọmọlẹ́yìn Ṣèyí Mákindé ò bó lóṣèlú mi nínú àwọn tó tún jẹ́ káńkọ́ ti Ṣèyí Mákindé wọn ò tún gbógun ti gómìnà kí ni wọn ń bu mi ta ni ọta ni wọ́n tí wọn ò ní bú ọ ṣé wọ́n tún flag wa ni àbí network ìjàre a kò bọ́ lọ́wọ́ yín ìdájẹ́ ìrétòṣe lónìí ìjà tó máa gbọ́ lọ.

wọ́n ń flag wa gan o àwọn arábí yìí ọwọ́ wọn ń dunlẹ̀ wọ́n ń flag wa ni mo fi dáadó kí flag wọn ó lọ wọ́n ń flag wa ẹ rí i pé lẹ́jọ́ mẹ́ta yẹn flag yẹn ó ń wọn ò fẹ́ kétò yẹn ó máa rìn bí ṣe máa ń rìn. ṣẹ̀gbọ́n gbogbo eléyìí tó ń ṣe o wọ́n fi ń ti ẹsẹ̀ àlèfùlání as a comparative of religion àwọn comparative of religion wọ́n máa ń smart gan ó fi ń ti ẹsẹ̀ àlèfùlání bọ odò àwọn ṣe wá ní wàhálà àlèfùlání yẹn pọ̀ torí pé àlèfùlání everyday ìgbà míì ṣe program lẹ́ẹ̀mejì lórí ẹ̀ lójúmọ́ lálèfùlání ṣe. so yín nu ṣe àlèfùlání wà nínú ògo Ìlọrin. Labeeb Lágbàjì máa tó ṣẹlẹ̀ Labeeb Lágbàjì ó lè lóun ò ṣe kéèsì lórí ọ̀rọ̀ tó ọ̀dà let me tell you èmi gbọ́ because àwọn insider ń bẹ nígbà wọn sọ pé wọn ń tírẹ́tì pé kí wọn wá máa wọlé ẹ wọn fẹ́ wọn wá máa dọdẹ lájà báàsì ẹ táwọn lè ṣe ni káwọn pa gbogbo ẹ pátápátá náà la gbọ́ tẹ́sí trace ilé wa wá nígbà wọn wá lọ pé èèyàn ìpè lágbájá lájà báàsì ti bú ọ o ọyá o a fẹ́ gbé lọ ilé ẹjọ́ o àwọn ògo Ìlọrin àwọn fẹ́ gbé lọ àwọn fẹ́ lọ ṣẹjọ́ ó ń tàn fúnra ẹ̀ lọ́lọ́ bá wọn pé ẹ wá bẹ́ẹ̀ bá lọ kóòtù wọn lọ kóòtù bó wọn ò ṣẹjọ́ kí wọ́n jẹ́ wọ́n lọ wọn ò ṣẹjọ́ kí dẹ̀ ni èèyàn sọ pé Ṣàngó Aláàfin Ṣàngó my great grandfather bàbá ńlá bàbá mi odidi ọba nílẹ̀ Yorùbá olórèpù ya rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ń gbóhùn mutí mo sì ní ìwọ náà ìwọ náà bàbá rẹ sọ ọmọ bí wọn ṣe bí ọ bàbá rẹ réèpù ìyá rẹ oyún wọn fi bí wọ kò sí ọrọ ń bẹ̀ lọ kóòtù yóò mú ẹ̀rí ibi tí Ṣàngó ti réèpù ìyá rẹ̀ wá èmi náà sì mú tiẹ̀ wá ó lóun gbọ́ ni èmi náà gbọ́ ni kó sanwó ọ̀daràn èmi náà sanwó ọ̀daràn kó máa lọ èmi náà máa lọ simple. ọ̀rọ̀ àbísọ̀rọ̀ làákàyè nu aláàfin Ṣàngó aláàfin kẹta aláàfin bímọ sẹ́rù pé aláàfin ò bímọ ni kò wá sí gbogbo òtàn láyè àtàkọ́ọ́lẹ̀ ni o ìwé rẹfẹsàmì Johnson rèé tí alájà ẹlẹ́kejì máa kóòtì tẹ́sì gbàgbọ́ ìtò náà kọ́ bẹ̀ ni pé Ṣàngó ọ̀gbẹ́jú báyà rẹ̀ láyé gbọ́n ni ó ṣe wá báyà rẹ̀ tí ọ̀gbẹ́jú bá sùn ẹ sàmọ́ lọ gbé tó oríṣiríṣi wá kẹ́ ẹ máa fi burúkú àwọn baba ńlá wa jẹ́ àti àwọn ìran wa nílẹ̀ Yorùbá ẹ wá ní ká má sọ̀rọ̀ ẹ ẹ sọ ń kóòtù o bí wọ́n bá bẹ̀ yín ẹ má gbà bí wọ́n bá bẹ̀ yín ẹ má gbọ́ ẹ má gbà ẹ ẹ sọ ń kóòtù ogun ní ìní mọ́mẹ́jọ́ rò gbogbo tẹ́ ẹ jọ ń ṣe fúnra ara yín ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ fi ń ṣe bẹ́ẹ̀ lọ ń gbéra yín tẹ́ ẹ tira yín mọ́lé lẹ́ẹ̀pẹ́lẹ́ ẹ fẹ́ bá gbogbo ìlú fa wàhálà sógun kó wa rí ń bàdàn ni ó ti ẹ̀yẹ gbogbo eégún kó lé ní lóko àgbàdo kì í ṣe bí pákọ̀kọ̀ ẹ̀yìn rú ẹ wọn lọ kí ló kẹ kí ló kẹ yín pẹ̀lú ọ̀rọ̀ yìí. nígbà tí kí ni ìgbìyànjú tí gbogbo yín ṣe agbẹ́bẹ́ sí wàá múra kankan ìbá àwọn ògo lọ́ní ti ẹ̀gbẹ́ wọ́n ti mọ́lé gbogbo ẹ̀yin tẹ̀m̀bẹ́lẹ̀ Yorùbá tẹ̀yin náà wá ń dá sí kí ni ìgbìyànjú tẹ́ ẹ ṣe níjọ́ tó ṣe Kùránì ìjẹ́ ẹ pé wọ́n fi ẹnìkan sọ̀rọ̀ wọ́n ní Malam Yusuf sọ pé Jésù jalè olóhùn ò sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ wá kílíìpù yẹn wá. meanwhile in tó wọn ọ̀dẹ̀ mọ̀ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tá a bá ń ka bẹ́ẹ̀ bàbá bá ń ka Quran ká bẹ lọ́hùn àgbọ́yé àti ìmísí nínú òfin bíbélì Ọlọ́run fi àwọn ààyè kan lẹ̀ ní òfin bíbélì ààyè àkọ́kọ́ téèyàn bá dẹ́sẹ̀ ìlú aláàbò ń bẹ pé ìlú yìí o ẹ̀ ń bá ti dẹ́sẹ̀ ìlú aláàbò ní bó ṣe wọ́ Ọlọ́run lọ́lọ́run sí bá wọn ṣàdéhùn pé sáà kọ́kọ́ lọ ṣe àtìpó ń bẹ̀ pé ah bóyá àwọn ìlú wò pa ò fẹ́ pa sá lọ ṣe àtìpó irú ẹ̀ náà ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn Ayọ̀rìndé Ajé ó lu ìyàwó rẹ̀ pa ó sì ti dáràn kí wọ́n pa <clears throat> ó wá sá lọ sílé Èkìtì lọ́hùn ibẹ̀ lọ wà tí gbogbo àwọn tó ṣẹ̀ tó fi gbogbo àwọn àgbààgbà lùgbà náà ti fi kú tẹ́kó tó wá padà wá ọ̀dà pósí Olúbàdàn kọ́ wọ́n fi jẹ́ńgbò padà dé irú ẹ̀mí iná ẹ̀wá ni pé tẹ́ ẹ bá ṣe nǹkan oko wọ́n máa fi wá yọ̀nú ọlọ́run ìbẹ́nu àdìsítà àti rí náà wọ́n dá oko wọ́n lè wọ́n wà tẹ́ ń bá wá kórè oko wọ́n ní wọ́n mọ̀ kó tán torí arìnrìn àjò àwa náà máa ṣerú ẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀ rí wọ́n kàn lè gbé ìbẹ́pẹ wọ́n lè gbọ́kẹ̀dẹ̀ wọ́n bomi tì í sójú ọ̀nà fáwọn èèyàn wọ́n lè ṣoṣù kí wọ́n gé ibẹ̀ fáwọn èèyàn ẹ̀ ní bí gbogbo ọ̀rọ̀ bọ́ ṣe bẹ̀rẹ̀ wọ́n gé iṣu wọ́n gbé epo tì fáwọn èèyàn pẹ̀ tí bá rìnrìn àjò ó lè jẹ́ bẹ̀pẹ̀ ó lè jọ gẹ̀dẹ̀ àwọn ibi tẹ́sì ti ṣe dọ̀la ń bẹ tí wọ́n sá ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n wọ́n mú ìrèké wọ́n gé e bẹ̀. tẹ wá kéré oko yín ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ má kéré oko tán ẹ fi ń tẹ́ran ọ̀jẹ̀ ń bẹ̀ ẹ fi ń táwọn arìnrìn àjò ọ̀jẹ̀ ń bẹ̀ inú oko ni wọ́n ń wọ̀ táwọn bọ̀sẹ̀ mọ̀tẹ́yìn bákan wọ ẹlòmíì báyìí history tó ní pàpà kan gbajúmọ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá báìbù tó ṣe gbọ́ ọdún ọdún mẹ́wàá mo fi gbé bò ìlànà ìlú kan sí kan sì máa yàtọ̀ síra wọn ìlànà ìlú kan a sì máa yàtọ̀ ibòmí a sì máa papọ̀. ṣe gbọ́. ṣe gbọ́. àti ní kan tá a fẹ́ ṣe wọ́n ti bá yí ọkàn bíi tí mi fẹ́ sọ lórí kíní lórí ọ̀rọ̀ tàbí ọlọ́ kó tó di pé àpáta mi kò ṣe fídíò mi. let me tell you one thing. ṣe lórí kò sí plan kankan let me tell you gbogbo eléyìí tí wọ́n ṣe tí only kàtà ń pè ẹ rí i pé mo sọ ìgbà táwọn fámìlì ta lọ́lọ́ jáde wọ́n ní kẹ́lẹ́ kankan ọmọ dá ẹ wo bí ọ̀sẹ̀ méjì yẹn gbogbo everybody àjókòó à ń wò wọ́n ìta gbọ́ ẹ̀gbẹ́ ẹ̀kan jáde ó ní ọ̀bí ó ti gba ìsìláàmù ó ti ṣe gbàkànṣàwó kan ọmọ tó kú gba ìsìláàmù àárí nígbà tí bá ń bọ̀ nǹkan tù láwà ní láàbà lórí rẹ̀ tẹ̀sùbà láàbà lọ́wọ́ rẹ̀ àárí ọ̀rá <laughs> ń fò mí pé Lájí Abbas àwọn àwọn ògo lọrin rò páwọn gbọ́n wọ́n fẹ́ ti ọwọ́ ta lọ́lọ́ undertaking torí pé tó bá jáde wọ́n mọ̀ pé wàhálà ni lórí bí wọ́n ṣe mú un àti bẹ́ẹ̀ sì dìtẹ́ ẹ̀ tó èmi ò ní kíta lọ́lọ́run ọmọ ìjẹ́jọ́ ẹ̀mí Laji Abbas o títa lọ́lọ́run bá ṣẹ̀ sí òfin Nàìjíríà ìyà tó bá wulé ẹjọ́ ló lè fi jẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n gba béèlì kó lọ pìpì ara rẹ̀ kó máa tilé wá jẹ́jọ́ kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn bí ta lọ́lọ́run bá gba ìsìláàmù tí ẹ ṣe ń ṣe yìí kò ìsìláàmù tó ẹ̀yin gan tẹ́ kò ní ládá òǹgò rí ìsìláàmù gbà tó bá gba ìsìláàmù àyàfi káwọn ìyàfà gidi àwọn alìsúnà gidi alìsúnà tí mo míìnì kì í ṣe bóyá pé nínú àwọn orun gbàgbé àwọn tó gbọ́ lọ́run dúró lè ní sọ o tó tẹ̀lé tànábì wa Muhammad kí wọ́n ẹ̀sẹ̀ lọ yóò bá gba islam lọ́wọ́ yín kò rí islam gbà ọ̀sẹ̀ mi ẹ̀ ló fò ní ṣé islam ni tẹ́ ń pè ní islam ni tẹ́ ń pè ní islam ni náà ni tá a bá mọ̀ pa fẹ́ jagun ẹ̀ sí wọ́n ń pa àwọn ọmọ yàrá jẹ́ ní Palestine ní Gaza ó yẹ ká ti lọ ó yẹ ó yẹ gbogbo yẹn ó yẹ nsọ ẹ wà máa ran kùkú dì í bí èmi rò pé ẹ ti lọ Israẹli ni pélé ó ti mọ ẹ ti jáwọ́ sinmi kí wọn ò pò nǹkan kan ẹjọ́ kò lè tọwọ́ bọ undertaking ẹjẹ́ ó jáde ṣòkòtò ẹ ti mọ̀ pé ṣòkòtò ti sòdí yín kí ló kù tàbí ẹgbà ṣé Labeeb ti sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ sílẹ̀ ẹ lọ wo gbogbo program mi tí mo ṣe àwọn èèyàn pè mí ah, ohun tó ṣe sí àní tó wà tó wù ọ̀dà káyọwọ́ pé tiẹ̀ sun kùránì kú ò ẹ wo orúkọ irú ọtọ pamọ́ ṣé Labeeb lágbàjì náà ó ní pé ọmọ wèrè òun wò wèrè ọmọ wèrè lọlé àlàpà ọlọba wèrè tẹni ẹlẹni ò dẹ serú ẹ ẹni ẹlẹni ò wò wèrè ṣùgbọ́n nígbà ó ṣe é ṣe Labib lóun náà wàá lọ ilé ẹjọ́ ṣùgbọ́n gbà ìyá rẹ lọ bá tó bẹ̀bẹ̀ ó lóun ti foríjì ó ní gbogbo àwọn ti foríjì kí ló dé kí la fẹ́ gbà ń bẹ̀ sáwọn ẹsẹ lọ́run ni ẹ wo wáàsí tí Sheikh lágbàjì ṣe kọ́ ọwọ́ Malam Yusuf létí ṣé ti ń jẹ́ yorùbá nì ní ti ń jọ́ ọmọlúàbí nì tó bá wá yá àwa máa rojọ́ bí obì fún wákàtí mẹ́ta. ìlẹ̀kẹ̀ mẹ́jà lọ ìlú ìlọ̀fọ́ lọ ẹ̀wọ̀n bí ọba lọ àwọn òjì yẹn ṣèbẹ́wọ̀n ni ẹ̀dá ẹjọ́ fún nílọrin ipe kọ lu ẹ̀wọ̀n ṣèbá p court ń bẹ ẹmọ tí máa fi mí lọ́kàn balẹ̀ ní nàìjíríà bó o bá náwó bá ibi ọwọ́ rẹ mọ ni. ẹnìkan pè mí nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ mú wèlé ẹjọ́ wá bá àárẹ̀ òpin ọ wá bí mi pé bó o lẹ ṣe jẹ́ sí lágbájá mo ní bí mo ṣe jẹ́ sí lágbájá mo ní a ah, bàbá mi nu ẹ tó kù fún mi bàbá nu àkọ́bí bàbá mi nu bá ní a ah, a ah, ló ń gán ṣe mi ṣe mi ń bẹ̀ mi bẹ̀ nínú àwọn tí ń bẹ̀rù ni wọ́n bí mi ibi tí wọ́n ti ń bí yàn ilẹ̀ yorùbá àsìjọ níni yàrá kan ní ìbàdàn sì ní kí ni gbogbo rádaràda eléyìí tá à ń ṣe ṣé tó yẹ ká mójútó nínú ẹ̀sìn ni tó yẹ ká mójútó ni bíjọba bá lò fẹ́ dá skul padà fáwọn mission igbe missioner igbe kí wọn lè mójútó skul àwọn mùsùlùmí náà láàgbálẹ̀ ẹjọ́ lọ wọn mọ ìgbé skul fún wọn nígbà tá à ní kan ṣe ẹgbẹ́ skul fáwọn tó ní skul àwa náà ká kọ́ tiwa ká mójútó gbogbo owó táyìn ìjọ ní tẹ́ fi ń ra mọ́tò tẹ́ fi ń kọ́lé kí lẹ fi ń ṣe òsì kọ́ lẹ fi ń ṣe ẹgbowó gbowó ń sáábì kò sí ìtumọ̀ ìjọba ti fún wọn lówó ńgbà tí wọ́n ń kọ́ síjọba ló wọn kọ́ ìjọba gẹ̀ẹ́sì ò múwèé wá àwọn Christian mission ló múwèé wá irú ẹ̀ tá a sì rí làwọn amadé adé làwọn náà múwèé wá ṣé mẹ́sẹ̀ ń ṣe léèwé lórí ní ìsìn ìbẹ̀rù dàmọ́ ìbáwí dàmọ́ léèwé àwa iná mùsùlùmí náà lájáde tá là ń gbéjọba lọ ilé ẹjọ́ owó tá a fi ń gbéjọba lọ ilé ẹjọ́ tá a bá papọ̀ tá a bá fi kọ́lé ìwé a ní rí kan ṣe màá so sì bí ẹran aṣẹ́wo àwa iná là á ṣe patí àwọn àfọwà tẹ agbádálẹ̀ àwa máa náwó owó iná nǹkan kí la fi ń ṣe kí la fi ń ṣe ẹ mọye Christian University tó ti wà nílẹ̀ Yorùbá kí la fi ń ṣe ìdánradó sí i ẹni bá ti tọ́ lọ́ba tó bá fẹ́ lọ ẹ̀wọ̀n ẹjọ́ lẹ̀ ẹ bá sì fẹ́ pẹ́ ẹ pa kó ká gbàgbé rẹ̀ ẹ bá fẹ́ pẹ́ ẹ pa ìyá wa kan ṣe ètò lánàá ó dára pé súyà bí kìlì sílẹ̀ fi ṣe ẹ fi ṣe kí wàhálà yín ti pọ̀ jù gan ẹ̀já gbádùn kí ló dé tí wọ́n fẹ́ gba tàbí ọlọ́run lẹ̀ àlè ní agbára kankan lẹ́yìn ọlọ́run if it is in the destiny if Allah has decreed. yes ṣe rí ọ̀rọ̀ ọ̀tà lọ́lọ́. ẹ jẹ́ kí ìyá kàṣẹ́ẹ̀tì wá sọ̀rọ̀ mo mú fọ́ẹ̀sì yìí látọ̀dọ̀ ìyá kàṣẹ́ẹ̀tì ẹ gbọ́rọ̀ àgbàlagbà tí ìyá ìfẹ́ sọ ìyàwó ìyá kàṣẹ́ẹ̀tì kó lè gbé màá ẹ̀ máa gbóhùn ìyá kàṣẹ́ẹ̀tì pẹ̀lú ògo ọlọ́run nínú oṣù kẹta ọdún tí ń bọ̀ a fẹ́ ṣe ètò pàtàkì ìtàn nílẹ̀ yorùbá àná ilẹ̀ yorùbá òní àti ọ̀la a fẹ́ ṣètò tá a gba ọ̀lù la inú mi dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń pè wá <clears throat> mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa aláàjì orí ni kéwú mo rò pé àwọn aláṣíwájú ìlú ẹ̀dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n pè wá wọ́n ti ṣàdéhùn pé àwọn ọ̀jọ̀ wá lójú o ní ti dáadáa mo dúpẹ́ gidi gan àwa náà lè dá sí ètò ńlá tí ó mi gbogbo ìlú ni inú oṣù kẹta ọdún tí ń bọ̀ lẹ́yìn afẹ́ ṣe pẹ̀lú gọ́lọ̀ nígbà bá ṣe ń lọ bá ṣe payamẹ́ àjàre ẹ lè pè mí sórí whatsapp line mi plus two three four eight zero two three six eight seven four three two akànfẹ́lẹ́ kírètì awareness fún wa ni ẹ jẹ́ kí yàrá kàṣẹ́tì ó sọ̀rọ̀. tẹ́yìn ní ẹkún ti ń pílánì omi láti lè fi sí tẹ́ ẹ bá mọ̀ pé ta ni ọlọ́run tọ́lọ́run bá ní yóò lọ ẹ̀wọ̀n ẹ fílẹ̀ jí ó máa lọ. dáàsì ẹ mọ̀ wulẹ̀ sọ fún wa. torí ẹ̀yin tẹ́lẹ̀ tún fẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ọ̀rọ̀ míì ẹ ti ń pílánì nǹkan míì fún un láti gbé wọlé kó tó di pé ṣèyíkà eh, labib wọn jáde wọn sọ nǹkan sọ. yes àwọn náà gbé lọ sí court àwọn náà pè lẹ́jọ́ àwọn lògo lọrin tán pè lẹ́jọ́ wọ́n dẹ̀ jáde wọ́n láwọn ò ṣe mọ́. bẹ́ẹ̀ ni àwọn yá fún bàbá mi ò jó mọ́. àwọn mùsùlùmí yá fún ẹ̀ hmm. tí mùsùlùmí tiyín ò bá yá fún ẹ̀ ẹ ṣe tiyín lọ́tọ̀ náà. bẹ́ẹ̀ ni ẹ má papọ̀ mọ́gò lọ́rin. ẹ̀yin lẹ ń sọ ẹ̀yin lẹ ń dá. ṣé wọ́n tó ti dé ni àwọn oní flagging wọ́n tó ti dé ni. wọ́n tó ti dé. àwọn Mr. Flaggy tó ti dé o. ilẹ̀ ń gbè ẹni kódà alifulani àti bàbá Bariga àti eh, bàbá wa US àti bàbá wa Sàdámù ṣe tí wọn ò bá tiẹ̀ kódà tọ́lọ̀ ń bá ní yóò lo ẹ̀wọ̀n yóò lo ẹ̀wọ̀n nígbà tẹ́ ẹ mọ̀ ẹ́ pọ́ lọ́hùn tó bá lóun máa lọ ẹ̀wọ̀n kí lẹ́yìn èèyàn wá ran kankan mọ́ kí hmm. lẹ́yìn èèyàn sọ pé kò ní tán mọ́ tẹ́ ẹ bá mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ó lè ṣiṣẹ́ nínú ìgbésí ayé ọmọ yìí bó ṣe lè ṣe bó ṣe lè ṣèdájọ́ fún bẹ́ẹ̀ náà ló ṣe lè ṣèdáríjìn fún. Hmm, títóbi Ọlọ́run àwọn ọwọ àdáríjì làwọn wà. tẹ́lẹ̀ wá fi almost bí nǹkan bíi twenty something minutes ẹ fi sọ̀rọ̀ lórí pílátífọ́ọ̀mù ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sọ̀rọ̀ náà ṣé tán bá ń gba gbogbo èèyàn láyè kan máa sọ̀rọ̀ báyìí nǹkan ò lè dáná bẹ́ẹ̀ ṣe. yé ok ó ti dúró ó ti dúró torí kí ni. bí kan lẹ́lẹ̀ ń gbé kan ẹ ṣe tẹ́ ẹ bá ní í ṣe fún ọmọ yìí ṣé ẹ pé mùsùlùmí lè. ẹnìkan sẹ́ndì kìnìún fún pé àkáǹtì uh, nọ́mbà àkáǹtì nọ́mbà àwọn tá a bá fẹ́ dá sí àbá fẹ́ ṣe àtìlẹyìn fún Ìtàn Yorùbá àbá fẹ́ dá sí ètò tá à ń ṣe a sì fi àkáǹtì tí a máa fi dá sí ti ètò tá a fẹ́ ṣe ní March a fi síta fún wa báyìí tá a bá fẹ́ dá sí Ìtàn Yorùbá zero Access Bank zero zero four one eight seven four five seven nine Laji Abbas náà lẹ́yìn lórí ẹ̀ lẹ́ẹ̀kan sí zero zero four one eight seven four five seven nine Laji Abbas náà lẹ́rìí lórí access bank àwọn tábà fẹ́ dá sí ẹja máa gbóhùn ìyá wa ìyá kásẹ́ẹ̀tì bọ̀. èmi náà mùsùlùmí ni èmi náà tẹ́ ẹ bá lẹ́nìkan kan ò tí ì ya kùránì rí a kó ẹgbẹ̀rún àwọn ẹni tán ti tán sun níná tán sun kùránì ná a kó jáde fún yín hmm. tẹ́ rí nǹkan kan fi ṣe lẹ́yìn ìta lọ́lọ́run ẹnìkan ṣàkókò ránì jáde ó kó gbogbo ẹ̀ jáde ó mọ̀ sún náà. bóyá ká fojú òpó lẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ ká fi ojú òpó lẹ̀ fáwọn èèyàn local call and direct local call and direct call ẹ jẹ́ ká fi ojú òpó lẹ̀ fún àwọn èèyàn láti pè òǹkà ẹ̀rọ tẹ́ ẹ bá wa pè tẹ́ bá fẹ́ bá wa dá ṣètò náà ní plus two three four eight zero two three six eight seven four three two lẹ́yìn ọ̀rọ̀ yìí sheikh labib lágbàjì pápá. lájà abasi náà lẹ́rìí lórí ẹ̀. lájà abasi náà lẹ́rìí lórí ẹ̀ má bínú sheikh labib lágbàjì ó pàpà jáde nígbà tí malam yusuf ti sọ ọ̀rọ̀ mo páwọn àwọn èèyàn ti pé labib lágbàjì láti jáde láti fẹ́ dọ́gbọ́n máa dá ọ̀rọ̀ yẹn padà torí pé tí wọ́n ń dúró fún tí wọ́n ò tí ì rí gbà lọ́wọ́ ta lọ́lọ́ ni undertaking tí tá a bá fi ọ́ lẹ̀ sóò ní fa wàhálà. So, sóòtù ní gbẹ́jọ́ mi dìde sọ́mọ lọlé rẹ láyọ̀ àlàáfíà sóòtù ní bú wa mọ́ gbogbo yẹn ló ń ṣẹlẹ̀ òkèrò tẹ́ fi pè tẹ́ bá fẹ́ pè wọlé sí orí ètò náà ni plus two three four eight zero two three six eight seven four three two ìní a fi pè àwọn tá a bá fẹ́ dá sí ètò tá a fi pè nìyẹn tá a bá fẹ́ dá sí ètò lẹ́ẹ̀kan sí zero eight zero two three six eight seven four three two iná ẹ̀ ní a fi pè tá a bá fẹ́ dá sètò ẹ jẹ́ á lo bluetooth eléyìí torí ìgbà míì wá eléyìí máa ń dà wá láàmú ẹ jẹ́ á lo bluetooth eléyìí àwọn tá a bá fẹ́ dá sí ètò ní àárọ̀ ti òní nǹkan tí a fi pè nu zero eight zero two three six eight seven four three two àwọn tá a bá fẹ́ dá sí ètò ẹ jẹ́ ká máa gbóhùn yàwá yà kásẹ̀. ẹ ó yẹ kẹ́ ẹ máa wá kẹ́yìn tẹ́ ẹ fẹ́ tún gbé iṣẹ́ mi dìde lábẹ́lẹ̀ ó yẹ kẹ́ ẹ máa wá kiri ni. bàbá wa chief imam us ẹ má wulẹ̀ kó bọwọ́bọwọ́ tì wọ́n lọ́rùn ǹjẹ́ ti gbọ́ abiyamọ làwọn náà abiyamọ làwọn náà ta ni ò láṣìṣe Saheed Shittu tẹ́ ń bá ṣe lónìí ó ti fẹnu ya Kùránì ó ti fẹnu ya Kùránì mo bi yín léèrè Saheed tó jọrọ ẹ̀yin ṣojú yín mà ní fi ń bú àwọn bàbá lágége nǹkan kan ẹ̀yin fúnra ara yín ẹ ti bàyàn lórúkọ jẹ́ náà. ẹ̀yin fúnra ara yín ti bàyàn lórúkọ jẹ́ wọ́n padà yááfẹ́ ẹ̀yin náà ni ṣé wọ́n gbé yín lọ ilé ẹjọ́ ọ̀rọ̀ kùránì tẹ́ ẹ bá lẹ̀ ń sọ ní ẹ kàn sọ ẹ sọ̀rọ̀ yẹn bí ìgbà tá a bá ní mo rí pé ẹ̀ rọ́bìṣì ẹ̀nu yín ni. ìrẹ̀mí tó tiẹ̀ máa ń dùn mí ni pé tọ́rọ̀ bá tiẹ̀ wá ṣẹlẹ̀ à ń lọ kóòtù o à ń lọ fọlọ́pàá gbé yẹn o a ti gba ìwé kan kí ni gbogbo rẹ̀ dáradára ẹjọ́ la fẹ́ ṣe gbogbo eléyìí nínú Islam tí ọba ní kọlẹ́ṣẹ̀ kan tọ́wọ́ ẹ bá gùn dé ló ti mọ̀ ibi tọ́wọ́ ẹ bá gùn dé ló ti mọ. ìyìn tó sì ń jẹ́ kẹ́ ẹ máa mú jẹ ni wípé ẹ̀ ń ṣe láàrin àyàn àtara yín tẹ́ ẹ jọ jẹ́ muslim ẹ bá mọ̀ pé ẹ bá mọ̀ pé fẹ́ fa wàhálà ẹ kọlu àwọn bíi redeem tàbí catholic church tàbí anglican kẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ yẹn lẹ́ẹ̀ lówó ẹ mọ̀ pé ẹ mọ̀ nǹkan kan ẹ náwó ẹ jẹ gbèsè nǹkan rádaràdà òsì kí ni gbogbo rádaràdà kí ni gbogbo eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ islam wọ́n bú pásọ adébóyè wọ́n bú pásọ lágbájá kí ni tó ní í ṣe nígbà èrè ìlú kan jáde gbogbo èèyàn gbogbo èèyàn pátápátá ló fẹ́ bú tán pé sáwọn pásítọ̀ ẹ̀ síbi ìpamọ́ rí kí ni àmà àmà kankan ẹ̀rọ ẹ̀rọ kìíní kan wọ́n gbé lágbájá èèyàn ti mẹ́ka bọ̀ ó ń blind láti inú mọ́tò láti inú pléènì ẹ lọ gbé ṣé Islam nìyẹn ó ń bá ìdùnnú bọ̀ ó ń bá ìdùnnú bọ̀ láti hajj kò darí wọlé rẹ̀ kó lọ ṣàdúrà fáwọn ará ilé rẹ̀ àlùbáríkà tí ń gbé bọ̀ láti hajj rìmáìndì ló lọ gbogbo mùsùlùmí sì lajú lẹ̀ ọdẹ afífìlà ọdẹ afífìlà pinrin ẹ̀ẹ̀kan ní níyì mà. kan ní níyì mọ ìyẹn làwa ń sọ lẹwa lọ ń bá àwọn èèyàn ah lájà báàsì náà wọn ò gbé ẹ máa bọ ẹ wá gbé mi ẹ wá gbé oníbodè ilẹ̀ yorùbá oníbodè oṣòro kọlù ẹ máa bọ̀ òòṣà tí Ṣàngó ò lè nà eré ló lè sá ẹ máa bọ̀ irọ́ wo la máa pa fúnra wa ìṣá èmi bẹ̀rù èmi bẹ̀rù yín èèyàn bẹ̀rù ọlọ́run ó ti bẹ̀rù èèyàn là àní ẹ má bàyé jẹ́ ẹ jẹ́ kí àlàáfíà ó wà gbogbo yín lọ sí amẹ́ríkà tẹ́ bá ní gbogbo àfáà lónìí tẹ́ bá ní àfáà ọ̀yà nínú saudi àti amẹ́ríkà mú bì kan amẹ́ríkà ní gbogbo wọn ò mú bóòlù amẹ́ríkà ṣe great thinking and plan ni ló mú amẹ́ríkà great thinking and plan nígbà kó gbogbo yín lẹ̀ lónìí nígbà mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti rí dọ́là gbà lẹ́ẹ̀ ti rí páǹsì gbà ẹ lọ london ẹ lọ gbogbo ẹ̀ ẹ̀sìn wo báwọn ṣe ń ṣe gbogbo kálukú ń ṣe tiwọn wọ́n sì ń gbádùn population àwọn tó ń ṣe rádaràda lamẹ́ríkà mélòó ni wọ́n ẹnìkan ti wà lójú òpó ẹ ń gbé pè yìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ àròkọ mi ni Abdulrafia. Láti wo lẹ ti ń pè. Mo pè láti kò. Tá a bá ti ń pè ẹ jẹ́ ká máa kíyèsí ètò tá à ń ṣe ètò Yorùbá ni. Ọlọ́run fi àyè rẹ̀ lẹ̀ pé tẹ́ bá fẹ́ wọ ṣọ́ọ̀bù nínú àlùkùránì Ọlọ́run fún wa ní yọ̀ǹda lè mọ́ sálámà ṣe mọ̀ pé bí sálámà ṣe jẹ́ nǹkan tó wà very important tó tá a bá tó fẹ́ wọlé ìtajà ọlọ́ọ̀ni ẹ̀ mọ́ sálámà pé ẹ lè wọbẹ̀ láì sálámà ilé tá a bá fẹ́ wò sálámà ẹ máa bọ́rọ̀ yín bọ̀. okay sir so my own contribution on this one Ni ẹgẹ́ bí ìkọ́ tèmi kọ́ lè sọ ló gba ọ̀rọ̀ yìí ni wípé ṣé rí gbogbo àwọn tí wọ́n ń aṣojú ẹ̀sìn Islam ní season tá a wà ìtọ́pẹ́ àwọn social media wọn ò jà fún islam wọn ò jà fún ìlọsíwájú islam àpò ara wọn. network hello ìyá ó rí connect tí ò bá ti ṣe bóyá àmọ́ jẹ́ ká máa pè é ó ti wọlé a ń gbọ́ yín padà kíní yẹn lọ tẹ́lẹ̀. hello a ti ń gbọ́ yín. ok n tí mo sọ ni pé kókó rẹ ni pé gbogbo wọn jẹ ọkàn jà fún ara wọn recognition ara wọn gangan wọ́n eh. hmm, eh, ti wet wọ́n lè ní reasons tí tọ́ bá reasons nípa ọ̀rọ̀ Islam gangan gbogbo èyí tí wọ́n ṣe yìí ò ṣe àtiránú ni wọ́n n tí a ní problem tó ń ja ogun Islam tó ń jà wá nínú Islam ó kọjá gbẹrẹgbẹrẹgbẹ yìí hmm. ẹnìkan ṣe gbá kan ẹnìkan ṣe àwọn kan ìyẹn just nothing. we have a lot of challenge tó yẹ ká face kí ni àṣeyọrí wa nínú Islam kan a lè gbé jáde. Yeah ẹ jẹ́ kán pé wọ́n jáde àfi kán bọ́ sórí kíní kán máa condemn ẹ̀sìn ẹlẹ́sìn a need ẹ̀sìn a need àlàáfíà àìmọye ìlú tí ò lẹ́sìn they are doing better than we are doing ẹ lọ Saudi ń bẹ àwọn China ló nìkan tó ń bá wọn ṣe ní Mecca eh. àwọn London àwọn America gbogbo kan náà ń contribute síbẹ̀ àwa àrí contribution kan àfi ká mọ sọ pé àlùjọ́nà àlùjọ́nà àlùjọ́nà ayé táwọn ajá tẹ̀ tí ṣe dáadáa náà eh? ọlọ́run tó ní ká tọrọ dáadáa ayé ìgbádùn ayé ọlọ́run ò mọ tó sọ ká tó tọrọ tọrún tí gbádùn ayé ò bá ní wúlò ni àwọn Saudi onímọ̀ tún lu wọn sí gbogbo gbà every day. agbára rí wọn máa kó ibẹ̀ ni pé àwọn náà ẹlẹ́mìí. ìyá tó fẹ́ lómi láǹfààní kínní yẹn hàn àwọn tó bá fẹ́ dá sí i. odidi imam sheik àwọn náà pè lẹ́jọ́ wọ́n dẹ̀ láwọn ti àwọn ti jáwọ́ lóòótọ́ iléẹjọ́ ò lè nǹkan bá ti fáìlì kalẹ̀ wọ́n fáìlì ẹ̀ kalẹ̀ nìyẹn wọ́n gbọ́dọ̀ wò lọ́tún wọ́n gbọ́dọ̀ wò lósì step by step náà máa lọ. ẹnìkan ló ti wà lójú òpó ẹja gbé pé ẹ ti wà lójú òpó ẹ ti wọlé o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o orúkọ mi ni babatunde ọlánìràn láti uk. ẹ bá wa dá sí ètò. kẹ ẹ rí igbó ẹ kú ètò ẹ jẹ́ kí n lọ straight to the point. táwọn èèyàn bá sọ̀rọ̀ wọ́n máa sọ pé jà fún islam jà fún islam kò sí nǹkan tó ń jẹ́ jà fún islam gbogbo nǹkan tó ń rí yẹn illiteracy ni. àìmọ̀kan. illiteracy ni ẹ̀sìn ọkàn lẹ̀sìn ọlọ́run ni gbogbo wa ń sìn ọkàn lẹ̀sìn tí wọ́n bá gbé èèyàn torí pé ó sọ̀rọ̀ kan bìkan ok UK làwà yìí ń sìn Muslim wà Christian wà everybody sẹ́sìn ẹ̀ ni ẹ lè mọ táwọn tí everybody lọ kírun àbí táwọn tí everybody lọ church ẹni tí ìjọba rẹ̀ lọ church kò lọ ni ìyàn kankan ò ní sọ̀rọ̀ kan because everybody mọ nǹkan tó ń ṣe ṣé tiẹ̀ kí n ṣe tèmi ni so torí pé àmọ̀ tó mọ̀ ẹ̀sìn tá à ń ṣe gbogbo èèyàn ò lè ṣẹ̀sìn kankan náà ayé jésù gan gbogbo èèyàn ò ṣẹ̀sìn kankan náà ayé ìgbàdànà bí wà láyé gan àwọn tó ń ṣe ẹ̀sìn ń ṣe ẹ̀sìn lọ àwọn tó ń bọ̀rìṣà ń bọ̀rìṣà lọ ni so àmọ́ nǹkan tá à ń ṣe and illiteracy náà kún tẹ bá wò bí education ṣe wọ nàìjíríà wá gbàtẹ́ education dé bó ló dé sí. Si ló jẹ́ ká máa pe north ní educational less developed area látọdún yẹn dì eh, sí. wọn ò tí ì olójú kan náà. that is it ìgbà tẹ education dé wọn kọ wọn ẹgbẹ education wọn ní kúrà làwọn máa máa kà kò dẹ̀ sí ìdí tó fi ṣe bẹ́ẹ̀ torí pé ń rí àwọn èèyàn kó jẹ ni. ẹ wo tí emir tó wọn jọ sọ ó ní gbogbo mọ́ṣáláṣí tẹ́ ẹ kọ́ yìí ẹ change ẹ̀ sí school pé kí ni mọ́ṣáláṣí tẹ́ ẹ kó jọ tẹ́ ẹ kàwé tẹ́ ẹ mọ̀ kankan so mi ń pè wọlé tẹ́lẹ̀ dé the first time ìdí tó jẹ́ kí pé káwọn èèyàn máa sọ pé à ń jà fún Islam kò sí ìkàrà tó ń jà sí ẹ̀sìn ẹni. ee mọ̀ bóyá àgà làwọn bàbá wa yọ tí mọ́ṣáláṣí táwa mùsùlùmí fi pọ̀ gbogbo ilẹ̀ Yorùbá ee mọ̀ bóyá àgà àwọn fi. so bóyá ká máa educate àwọn bóyá àti ẹ̀mọ tó ń jẹ́ pé èèyàn ń ṣe ẹ̀sìn gan ẹ̀sìn ìwọ ló gbà wàá dẹ̀ sin Ọlọ́run ló ń sìn o ní láti jà fún anything tẹ́mi bá ń sin ọlọ́run tẹ́yìn sin ọlọ́run tẹ́yìn mọ ọlọ́run tẹ́yìn sìn kódà kẹ́ jẹ́ christian bẹ́ẹ̀ni ṣe jẹ́ christian yìí tẹ́yìn jẹ́ muslim kò kò ní kankan ṣe pẹ̀lú any other thing a lè jọ sí anything tó bá wà a lè jọ rẹ̀ a lè jọ rẹ̀ múlẹ̀. àwọn èèyàn gbóhùn máa tó ń jẹ́ ẹ̀sìn that is the problem and bóyá torí owó táwọn rí bẹ́ẹ̀ àbí torí education àti òtò and the, ìtò ń dùn mí jù ni pé gbogbo àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn gbogbo kínní náà náà máa kó sí wọn lábẹ́ ideology yẹn why Nigeria is like that. gbogbo ẹ̀ làwọn ọmọ yẹn máa máa lẹ́ẹ̀tọ́ máa máa wà lágbárí wọn ti believe pé that is the way it should be. so that is just it ìkan tó tí mo kàn ní láti sọ nìyẹn. ẹ ṣe gbọ́dọ̀ ẹ ní láti sọ nìyẹn ẹ ṣe. ẹ ṣe pọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ lọ sí church o ẹ jẹ́ n gbé pé ẹyọ kan yìí tọ́lá àwọn èèyàn wọ́n fẹ́ lọ sí church. Ah, bá sì ní ká máa gbé pè lọ ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ọlá ọ̀rọ̀ ti. à ń gbọ́ yín o. ṣe rí nǹkan méjì ni mo rí nǹkan méjì mo rí nínú nǹkan tẹ́ ẹ̀ ń sọ inú mi dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe ṣe ṣe Sheikh èèyàn tó dáa ni wọ́n inú máa yẹn dáa Tẹ bá rí fídíò kan tí wọ́n tí wọ́n ṣe lọ́jọ́ kan nígbà tí màmá Talọ́lọ́hún tí wọ́n ń bẹ̀bẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ pé kí kí pé orin kan kí kí ṣéèk Bàdí kan máa kọ́ kọ́ máa kọ́ ṣéèk láti máa sọ pé ah, àwọn ò lè kọrin yẹn báyìí hmm. torí inú àwọn bó ṣe rí hmm. ah, kí ni yẹn kí ni yẹn mo rí pé ó jẹ́ ó mi ọkàn mi pé máa yí èèyàn èèyàn tó dáa ni máa yí èèyàn tó dáa ni máa yí ẹ wá wo Mallam tó ń ẹni tó ń ṣe comparison yẹn wo bó ṣe analyze nǹkan bó ṣe ń da ọ̀rọ̀ rú ṣebí ṣé ṣé ṣé nǹkan tó yẹ kí máa yẹn máa ṣe ni. ọlọ wákàtí kinní kan kinní kan èmi ò wọn ti fi produce fóònù bá ń gbà wọn ti ṣí sáyẹnsì ti wà nù. ìwọ tó yẹ kó o máa wá bó o ṣe máa mú ọ tó máa fi tó máa tó máa get everything and have a calm down ẹ wo ibi tó ẹ wo ibi tó ń sọ̀rọ̀ lọ ìtìjú ìtìjú ìwọ Yorùbá hmm. ẹ wo nǹkan tó ń ṣe ọ̀tọ̀ tó yà náà gbé. ojú gbà mí ti ẹ jẹ́ kí ilé ẹ̀kọ́ máa ṣètò ẹ ṣe sà. ẹ ṣe bẹ́ẹ̀ni ẹ jẹ́ gbé local call yìí. hello. hello ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. aláàjì àbáàsì òǹkọ àárẹ̀ òkúta gbogbo gbogbo lẹ káàárọ̀ òjìire. ọlọ́run jà lọ mẹ́ka ẹ̀ lọ mẹ́ka o ẹ bá wa dá sí tó. àárẹ̀ òkúta gbogbo lẹ òdú gbogbo lẹ adúláwọ̀. ọlọ́run ọba ni èmi kọ́. ẹkáàrọ ẹkú ojúmọ́ ẹkú iṣẹ́ ọpọlọ ẹkú ètò Ọlọ́run wà pẹ̀lú yín ọpọlọ yóò níjọba orúkọ tèmi ni aloma láti ìlú Àbújá mo ti ń pè yín. gbogbo Àbújá ń ìlú agbára. àwọ̀ dáadáa. àbọ̀yá Àbújá ni wọ́n gbé wa wá tẹ́ bá ti gbé wa. wọn ò tó wọn ò tó bẹ́ẹ̀ wọn náà wọn ò tó bẹ́ẹ̀ àbáṣì inú mi láti bá ẹ sọ̀rọ̀ láàárọ̀ yìí àbẹ́ àwọn ọlọ́run jẹ́ kó yé wọn ta lọ lọ́run wọ́n fẹ́ kó di sáà ni ó sì ó sì ó sì ó sì di sáà báyìí. kódà ó ti di bíìgì gan ó ti di gúdà níbi tó ti sáà ni. káàkiri ogun àgbà láàyè ojú wọn ti wálẹ̀ ní ìsìn ẹ dákun bí gẹ́rọ ẹ ti máa sọ ìgbẹ́ fáwọn èèyàn níbi pé ṣé ẹ bá bú ojú àbò búṣọ́gò ní ìbò ọdẹ lárúbáwá àbákọ̀ ojú àbákan lọ ìjọ́mọ ènìyàn ìjọ́mọ ènìyàn lákọ́kọ́ rí ká tó rí ẹ̀sìn ọ̀tọ̀ sí ní àṣà ọ̀tọ̀ ní iṣẹ́ ọ̀tọ̀ ní ẹ̀sìn gbogbo ọjọ́ pariwo pé kìnìkan kìnìkan wọ́n wọlé ẹ̀wúsá ń bì mo gbé kánò mo gbé kaduna mo gbé sokoto. Ah, ìbọ̀rìṣà kánò kò lè tọ́dọ̀ la. hello. mo ń gbọ́ yín o gbayé ń gbọ́ yín. ẹ ń bá sọ pé wúṣẹ èsì ẹbọ ó jáde kó wá sọ fún mi. ìbá ti challenge wọn wò lè wá dìbọ́ kẹ. bẹ́ẹ̀ mo sọ fún yẹn sọ fún wọn pé tó bá di ìjọ kẹta ọdún léyà àbújá kẹta rẹ tọba kánò máa jáde àkúndé pàdé máa tẹ̀lé ẹdí ẹgbẹ kí kí lóò lórí ọkùnrin yẹn tẹkùn tẹkùn sọ pupa tẹ fi yí hmm. ẹni wọn sọ kí lóò lórí ẹ. aṣọ pupa wọn ò fi yí ọlọ́run mẹ tó ń sin òun ẹ̀sìn òfajà kí wọ́n wọ́n wọ́n sin rascality ẹ̀sìn òfajà wọ́n fi ta ọlọ́run lẹ̀ wọ́n ní yorùbá ní lẹ́yìn wọ́n wọ́n lẹ́yìn lẹ́yìn ìyàbùkù ló kàn wọ́n mọ̀ wọ́n wọ́n mọ̀ sọ̀rọ̀ lábùkù wọ́n mọ̀ bẹ̀ sáàmù tẹ̀ fún wa wọ́n lọ sọ́ọ́dí lónìí ṣùgbọ́n mọ́kàtí tó dájú tó dára àwọn ìyàwó dí lónìí àwọn òyìn àwọn amẹ́ríkà ló ní ọjà ìjọba arabia ló ní àwọn òyìnbó ló ní àdúrà àwọn akariwo ìlọrin kìnìkẹrẹ kìnìkan kò sí ìjọ sí ìlú àbá ọmọ ìlú wò lẹ́mi àwọn àbá tèmi òkè ńlọrin àwọn àbá tèmi bàrẹ̀ nẹ́ẹ̀tì kéwù ọmọ àwọn ní mẹ́tò ìwọ sílẹ̀ ìlú àbá nìwò àwọn òkè ńlọrin ìwò tàn láwọn. níbo lọ́dọ̀ yín ní wò ọmọ ilé ìjàgbá ni mí ọmọ ilé ìjàgbá ni ilé ìjàgbá ni mí ọmọ ilé ìjàgbá Akbar. ní má lè jẹ́ ọmọ abẹ ní èmi àwọn àbá tèmi ò ìbàdàn ni wọ́n ti kẹ́ ọ́ kí lẹ wá sọ fún wa a sì gbọ́dọ̀ pé kí ẹ kókó ti pé ìsìláàmù gan dé lọrin ni àwọn yorùbá ti ṣe ìsìláàmù. Ah, ìsìláàmù ìwò ìsìláàmù wo ṣáájú ti lọrin tẹ́jẹ́ ṣáájú ìlọrin tọyọ um, ọgọ́rùn-ún ọdún mẹ́ta tí wọ́n ti tẹ ìlú ìlọrin ni ìsìláàmù ti wà nílùú ọ̀yọ́ lé. ó yẹ mi lẹ́nu o ó yẹ bá sọ fún wọn wọn mọ bàlẹ yorùbá jẹ bá wa o pé gbogbo wọn sì rè é kẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀kọ̀ọ́ ológo dábàá dáàrin wa ẹ lè jẹ ẹ lè mu ẹ lè jẹyàn ó pọ̀ nínú àwọn ògbó lọ́rí yìí Èkó ni wọ́n wà Ìbàdàn ni wọ́n wà ẹ̀sìn bà wá jà ẹlẹ́dọ̀dọ̀ gbogbo wọn torí púpọ̀ nínú àwọn ògbó lọ́rí bí wọn bá dẹ́kun wọn ò lè jẹun ó wà á dẹ́sẹ̀ jíjẹ́ láti fún owó kẹ́kọ́tà ọmọ Yorùbá ni wọ́n yẹ Yorùbá lẹ́sìn wọn èmi tí mo bá ń sọ̀rọ̀ yẹn mi ti lọ lọ́rin rí tí mo ti lọ sòkún lọ́rin lọ́jàlẹ̀ lọ́jàlẹ̀ wọn. ẹ lọ sògùn lọrin. nínú lọrin kan náà. kò sínú tí èso oògùn ẹgbẹ̀rún ìlú wo ni èso àní drug gbogbo wa omi lájọta. orí ẹ̀jẹ̀ kò sóri tí wò tá lọrin kí ló wá fẹ́ sọ fún mi ẹ wá ń bàtà lọ́wọ́ ń jà lẹ́yìn káwọn ọ̀gá rẹ̀ kí wọ́n yẹra wọn wọ́n fọ ọmọ lọ́wọ́ ẹ ṣé gan ni ẹ ṣé gan ni àwọn èèyàn ń pè àwọn èèyàn ń pè gan láti wọlé ẹ ṣé gan ni bá a ṣe sọ fún wa àwa tá a bá fẹ́ dá sí ètò ìtàn Yorùbá ojúṣe gbogbo ọmọ Yorùbá ni uh, zero uh, access bank zero zero four one eight seven four five seven nine lẹ́ẹ̀fi dá sí i àwa tá a bá fẹ́ dá sí i uh, access bank lájà bá sí náà lẹ́rìí lórí rẹ̀ ẹnìkan ti wà lójú òpó. hello. hello orúkọ mi ni Bíọ́dún mo ń pè láti Canada ṣe rí àwọn ògo Ìlọrin yẹn wọ́n kàn ń tanra wọn a kàn à ń pọ́n jíjẹ̀bẹ̀ lákìsà níṣẹ́ rí nígbà tó bá ṣe tó bá débì kan gbogbo tó ń ṣe yẹn ni ó lẹ́yìn hmm. ọ̀rọ̀ wọn dẹ̀ ń bí mi nínú èèyàn kàn fọwọ́ lọ èèyàn ń wò wọn níran ṣé bí wọ́n ń pè ní ìlú tó súnmọ́ àlùjáná irọ́ ni ìlú tó jìnnà sí àlùjáná tó súnmọ́ ọ̀nà ní Ìlọrin Ìlọrin mẹ̀sùn jàǹbá orúkọ wọn gidi gan ni ìyẹn èèyàn kàn ń pín jẹ́ ibẹ̀ lápèsè aláìsàn ọ̀sẹ̀ ń sọ wípé ìlú tó súnmọ́ tó jìnnà sálùjọ́ náà gidi ni èpè ń jà wọ́n nílùú yẹn. àwọn tó fà á ni àwọn ẹni ọlọ́run bẹ àwọn èèyàn gidi ń bẹ táwa mọ̀ wàláì àwọn èèyàn gidi ń bẹ ẹyin ẹyin ilé ọmọ yẹn gidi èmi ò rí yẹn gidi ní Ìlọrin yẹn. ẹtọ́ náà àwọn tẹ́yìn rí ni àwọn tẹ́yìn rí tẹ́ ń pariwo àwọn ọ̀rọ̀ yìí ni tẹ́ ń ba àwọn ẹni rẹ lójú jẹ́. ẹ wo bó ṣe ń fìyà jọmọ lọmọ kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí kò sí kò bọ́bọ́ yóò sọ anything ó ń gbé nǹkan tó ó ní pé Quran tán ló jóná ó gbé jáde pé wọ́n ní Bible ò lè jóná wípé tí Quran ò lè jóná bí Bible ṣe jóná ló ṣe jó Quran níná it's just a pure science. ah kí ni tó lé ń bẹ̀ kí ló ṣe. ẹ wo ọ̀rọ̀ wọn ń bí mi nínú mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ju mi dẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀ tí tí ó dá wà lálẹ́ ọ̀rọ̀ wọn ń bí mi nínú gan-an torí wọ́n ti ní wọ́n ti ní wọ́n gbà wá náà wọ́n bọ̀ wá gbé wa láìpẹ́ ẹ kúrò níbi tẹ fi ń gbọ́wọ́ ẹ ti wọlé o ẹ ti wọlé o ah ọjọ́ ti ń lọ àti ń lo wákàtí méje mi ìfẹ́ pẹ́ lórí ètò tó báyìí ẹ ti wọlé o. ẹ káàárọ̀ sà ọ ẹ kú ojúmọ́ o. orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè. a ah, bámidélé láti amẹ́ríkà ni o. ẹ bá wa dá sétò ṣẹ́rí ó kàn ń ṣe mí láàánú fáwọn tó ń pera wọn lógo Ìlọrin ìbéèrè ni ọmọ yẹn ń béèrè lọ́wọ́ wọn ó dẹ̀ dàrú mọ́ wọn lójú ìbéèrè lórúkọ yẹn ó dẹ̀ dàrú mọ́ wọn lójú. sáwọn gan ti wá dọ́lọ̀ mọ̀ gan báyìí ní sọ ó níbi pé ta lọ náà sáwọn gan ti wá dọ́lọ̀ mọ̀. àwọn ọ̀dà mọ èmi kan máa ń ìmájì pé ẹ dúró ta lọ lọ́hùn ó dẹ̀ ẹkún pè jókòó báyìí lọ́lọ́hùn ṣe rí o báyìí lọ́lọ́hùn ó wá dàrú mọ́ ogun wọn lójú kò wá yé wọn kò sẹ́ni tó dáhùn béèrè yẹn láàrin wọn kò sẹ́ni tó di béèrè yẹn dáhùn ìbéèrè yẹn bó ṣe yá ẹ̀kọ́ dáhùn ẹ̀ ni bọ́n ṣe lọ mú yẹn ló yẹ kó bó bọ́lọ̀ ń ṣe líle lè gbogbo ohun tó bá ṣe ọba aláforíjì. Hmm, wàláì ọ̀tá. ìdí wọn orúkọ yẹn ìbéèrè ni ẹni gbogbo wọn ń tọ́ máa jẹ náà wá àtijẹ náà wà ẹ jẹ́ kọ́ ṣípò pa ẹ jẹ́ kí gbogbo wọn wá sí amẹ́ríkà tó bá máa rí nǹkan kan jẹ wọn ò lè rí nǹkan kan jẹ wọn ń pariwo ẹbọ ẹbọ ẹbọ china wà ń bíbà a máa lọ ń di oúnjẹ kan lamẹ́ríkà ń bá buffet náà máa ń pè bàbá àwọn kìíní òòṣà wọn máa ń wà ń bẹ ẹ máa rí ẹ máa wọlé ẹ máa lọ jẹun tẹ́ fẹ́ jẹ. bẹ́ẹ̀ni wọn gbó kí lọkàn wọn òòṣà tí wàá tún gbé débì Ṣàngó lè ní gbèmí o wọn tún gbé wa tẹ bá lọ buffet àwọn tó wà lamẹ́ríkà tó bá ń gbọ́rọ̀ yìí tó bá mọ tó bá gbọ́ buffet kí ni àwọn China máa ń wà ń bẹ̀ kò sẹ́ni tí òun wọlé lọ jẹun ẹ̀ kí ló kọ́ anybody. olúyoro catholic hospital ni wọ́n bí èmi sí eré holy mary ẹ rí báyìí ni ibẹ̀ ni gbogbo àwọn bàbá wa tọ́jú àfàǹlá ńlá ibẹ̀ wọ́n ti lọ ń gbà wòsàn kí ni. bẹ́ẹ̀ni ẹ̀rọ wa sọ níjọ́ lọ́ọ́ ti ń pa ọlọ́run paná adébọ̀rẹ́ ọlọ́run paná adébọ̀rẹ́ iṣó parẹ́ ni. ibo ni àṣẹ ọlọ́run ni gbogbo bá yóò ṣe wà tí yóò fi parí nù. táà náà máa fi lò táà máa fi lọ. one thousand five hundred years ní tànàbí ti wáyé close to tó ti wá tó ti lọ kí ló orúkọ ẹ jesus ti wáyé two thousand years ní tó ti lọ ṣé àyùn wá ní káwọn ẹlẹ́bọ ọmọ sí ẹ ẹ mọ tí ó ṣẹlẹ̀ gbàpọ̀lọpọ̀ wọn ò dé China wọn ò dé India wọn ò lọ wo tí ń bẹ ń bẹ àwọn abòmí ń bẹ tẹlómi ò tiẹ̀ mọ̀ pé nǹkan ń bẹ tí ń jẹ́ Islam. ẹ wojọ́ tí a ti gbé ẹ̀sìn kárí láti rí kí ni ẹ̀sìn ń ṣe nínú ẹkọ́nọ́mì wa lénìí ní ah, eh, Nàìjíríà. wọ́n fi ń kakuléètì iye mímí yàn nínú prison iye six million ló ti mí eh. Eh, five million seconds ló ti lò ẹ̀ ẹ̀ ń tẹ́ fi kakuléètì. ojú ò gbà wọ́n tì ojú ò gbà wọ́n tì wọ́n dẹ̀ pera wọn ní aṣọ ajú ẹ̀sìn ojú ògbà wọn tí wọ́n ń ṣe yẹ̀yẹ́ àwọn tí mo rú àdánwò tó máa bá wọn lọ́la ni. ẹ wọ̀rọ̀ tí ẹ wọ̀rọ̀ tí sheik labibu sọ ní sheik labibu sọ pé ẹni tí ò tí ì kú òmọ́rú kú tí ó pa òun kéèyàn rọra ṣe kéèyàn rọra ṣe. ó tọrọ ni. ṣèbí tinubu tí wọn ò sanwó lagos state fún lánàá nígbà tó bá ṣẹjọ ń bẹ ní pírẹsidẹǹtì tinubu ní ìṣòlè ní ẹlọgbà wálé ọwọ́ rẹ̀ bàbá bí bàbá sì fẹ́ ṣe bàbá ẹ ti dàgbà ju bẹ́ẹ̀ ṣe ń lọ káàkiri ẹ mọ̀ kó bá wa ẹ lọ ẹgbà pálí lọ́wọ́ wọn ẹ jókòó lé Tinubu lágbára ẹ lónìí. bẹ́ẹ̀ni ah òun because òun ni number one lẹ́yìn Ọlọ́run òun ni ní Nàìjíríà lẹ́yìn. wàláì. wọ́n dẹ̀ gbogbo wọ́n dẹ̀ gbé rádaràdá ni. ẹja tó gbé ẹja gbé kọ ẹlòmíì ẹtú ẹja gbé pẹ ẹlòmíì ẹja gbé pẹ ẹlòmíì hmm, ẹja gbé ẹlòkẹtù wà lójú òpó orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. bẹ́ẹ̀ ládé Abbas. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi orúkọ mi ni ọládùnní mo jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ìtàn yorùbá. láti bo lẹ ti ń pè. láti amẹ́ríkà ni mo ti ń pè. ẹ bá wa dá sí ètò. Eh, yes ẹ eh, bá inú mi dùn fún nǹkan tí ẹ gbé kalẹ̀ ṣẹ́rí èmi ní ọ̀rọ̀ kan fún àwọn àáfàá Ìlọrin àti gbogbo ènìyàn ní Nàìjíríà ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lò ní Nàìjíríà tá à ń lò tá à ń wọ̀ sára láwàní tán wé òwú tán fi ṣe láwàní gbaṣọ tán wọ̀ China mà lọ́pọ̀lọpọ̀ ẹ̀ ti ń wà àwọn ẹlẹ́bọn mà ló máa ń ṣe. tẹ ẹ mọ́ mọ́tò tẹ ẹ mọ́ fóònù. ṣé yẹn ò tó ìwàásù títí kọ mọ́tò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn fẹ́ ra iphone wọ́n fi ṣe prógráàmù ìlú àwọn ẹlẹ́bọ náà ti ṣe wá kí wá là wá ń tanra wa jẹ fìjìlá ń dààmú ara wa sí náà kò sí kankan lọ́hùn pẹ̀lú ẹ̀sìn tí à ń gbé káàkiri ìwà wa ìṣe wa sí ọmọlàkejì wa òun ló kan ọlọ́run òun dẹ̀ ló kan àwa ènìyàn nítorí pé bí ìwà wa bá dà síra wa ilé ayé á dùn ní bàbá yá fi mọ orú èèyàn tí àwọn alákatakí tí mùsùlùmí jẹ́ ni o ó wá dùn mọ́ mi nínú wípé ilẹ̀ Yorùbá ò kì í ṣe ìlú tí tí gbogbo èèyàn kàn máa sùn tó máa kọrí síbì kan náà. bẹ́ẹ̀ni. nínú Ìlọrin wọn bẹ yẹn ẹ̀yin ẹ máa wò díẹ̀ ló gun àwọn tó jọmọ Yorùbá nínú Ìlọrin yẹn wọ́n sì máa gbógun ti àwọn tó pera àwọn ológo Ìlọrin yẹn o because bí wọ́n ṣe ṣe yìí àwọn pa ti máa bá wọn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ẹ jẹ́ kó fi tana lọ́hùn lẹ́tàn ẹ ráwọn èèyàn gidi ní Ìlọrin tó máa pe àwọn ògo Ìlọrin pé ẹ wá nǹkan tẹ́ ṣe yẹn tírú ẹ̀ bá tún ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí wàhálà lẹ̀ wá ẹ ṣe ẹ kú ètò sà. ẹ ṣe gan ni o mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa o mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa ká má gbàgbé ètò ńlá kan ń bọ̀ ní ṣé fúlágì tún ni ètò ńlá kan ń bọ̀ nínú oṣù kẹta ọdún tí ń bọ̀ léyìí tó ṣe yí pé gbogbo ọmọ yorùbá káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé iná ni ó kàn ètò ńlá ni o tá a ṣe o pàtàkì ìtàn bóun ní tan wa lánàá àti lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́ tá a rí iná ni a rí ní ọjọ́ náà nínú oṣù kẹta ọdún tí bàbá náà lè bá wa dá sí i torí pé oṣù kẹta náà ní sáré gbogbo tó kù náà ní sí oṣù márùn ni tí ó kù preparation bàtà bá wà wò bá ṣe rí bá ṣe pé <laughs> stadium àbí liberty stadium lábàá lọ lò eh, ọlọ́wọ́ kan àmọ́ ṣe ṣùgbọ́n ọ̀hún láwọ́ wà láti gbà eh, wá sí pé kò náà lábàgbé lọ́wọ́ pé stadium náà ni a lò eh, ọlọ́wọ́ kan àmọ́ ṣe àwa náà tá a bá fẹ́ dá sí ètò ìtàn yorùbá ojúṣe gbogbo wa ni ẹ lè lórí zero eight zero two three six eight seven four three two bákan náà ni a lè kàn sí mi lórí access bank zero zero four one eight seven four five seven nine lájà báṣẹ náà lẹ́yìn lórí báṣẹ pé opay lẹ́fẹ́ fi opay tàbí palmpay àwọn báǹkì abẹ́lé ni fóònù nọ́mbà náà ni opay àti palmpay ẹ kàn yọ zero wájú kù fóònù nọ́mbà mi náà ni ẹ bá ti yọ zero wájú kù x zero two three six eight seven four three two iná ni ẹ fi kàn sí mi lórí opay àti palmpay ẹlẹ́ẹ̀kan sí x zero two three six eight seven four three two ààrẹ Laji Abbas náà ní orúkọ ti èmi o òbùrìbùrì dáná tàṣíjù dáná tàṣígbó ìtàn wúwo ojú ní lọ bàbá ojú tó lé mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa o mo dúpẹ́ ṣe ń tẹ̀lé wa ẹ jẹ́ n fi yín lẹ̀ pẹ̀lú oníbodè. oníbodè rẹ o akíkanjú ni oníbodè rẹ o akíkanjú ni ààrẹ òpìtàn ilẹ̀ oníbòde oníbòde o. oníbòde oníbòde oníbòde o. oníbòde ààrẹ ìtàn Lájí Abbas. oníbòde oníbòde ilẹ̀ Yorùbá. oníbòde ọmọ àṣẹ àdúgbò. oníbòde ọmọkùnrin jalè Yorùbá. oníbòde ọpẹ́lọpẹ́ oníbòde o. oníbòde ààrẹ Lájí Abbas. oníbòde ọlọ́run pìtàn ilẹ̀ Yorùbá ìbàdàn ọjà wa o. oníbòde. fún bàtàn wa jẹ́ lọ́jọ́ sí. oníbòde. ọ̀rọ̀ lámúdúdú pẹ̀lú dúdú wa. oníbòde. wọ́n ní mẹ́ka ló ti wá. oníbòde. oníbòde ló jẹ́ ká mọ̀ o. oníbòde. ó jìnnà síra wọn rárá. oníbòde. olójúlówó ìtàn ni ẹ máa sọ. oníbòde. ẹ má ṣe pa lọ́mọ o. oníbòde. ìtàn yàtọ̀ sárùn sọ. oníbòde. oníbòde. gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. oníbòde. ní lásìkò tiwa. oníbòde. akíkanjú ọmọlúwàbí dé o. oníbòde. oníbòde oníbòde o. oníbòde. oníbòde oníbòde o. oníbòde. oníbòde dé o. akíkanjú ọmọlúwàbí dé o. ẹni elédùn àrán o. ó yàtọ̀ sáwọ́ òṣè ààrẹ òkùtàn kálékákò ṣe akíkanjú ọmọlúàbí òògùn lónìí bájá làwọn a máa gbó wawawa ìran gbó wọn a sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n bọ́mọdé làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì. olójúlówó ìtàn ni ẹ máa ń sọ ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wúwo gbẹgbẹgbẹ bí ó ṣe rìn fún ọmọọba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ olókòwò ti pa ń sẹ́kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ́n ò bá gbà á dàjùmọ̀ lọ. gbogbo lọ́ba.